ìrun pípé asri eléyìí tí ẹ gbọ́ yìí wá láti ọ̀dọ̀ alhaji abdulrahman akamu aláṣẹ raka import and export and m square event center jagun asọ́lọ̀ ìbàdàn kí ọlọ́run kó má dùn wá ní rẹ̀. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. fresh one oh five point nine fm your feel good radio ẹ ra mọ́tò one fifty thousand ẹni kó má takú lóru. Eddie Jones, Eddie Jones. Tonight I'm ready to rock you somebody. Come and shake the body for daddy. I was late wọn ma tábà ti rí snap ṣáàtì wọn tọ́jú dédé wọn dẹ̀ mọ́ pẹ̀lú fúláwà lórí lórúkọ mi bọ́ọ̀sì bí kò jáyà fọ́tò mo sílé mo tún kò sápò. If you want to shop my money, baby you go shop my body too. Àti òde pàgọ́, ẹni báwo ló máa yọ? Iná ti ràn, ẹ̀bẹ̀ dídí mi, ẹ̀bẹ̀ rẹ̀ ká mú jó iná ràn iná ràn ó kà mọ́ tí ó kà wá bẹ̀rẹ̀ rú iná ràn ẹsẹ̀ ní wúkẹ́ ẹ̀ka kan sẹ́ni kẹ̀kẹ́ wá kan sí bẹ̀rẹ̀ ìdí òkà ní àjò lọ. sọ́mọ́ mi sọ́mọ́ mi lákàn bèbí olómi lákùn lákùn bèbí mi kọ́rọ̀ náà ti kí a mọ́ sá. sọ́jọ́ gbèsè gbé sọ́jọ́ gbèsè ọmọ olóko gbéra kan gbèsè jí máa sùn ẹ̀rí tẹ́tẹ́ lágbòó ọlọ́run òṣòdòdó ogun yá owó mi dá o ẹ má jẹ́ kó jápa o dáṣà sókè o lébàdì sókè o. Go to the dance, yabo keep the Go to no yabo keep on use and for suya. Oyinbo mi life is bangawudari. Mẹ́ta fọ́lọ́ sí life is kankan particular. Ọ̀rọ̀ lẹ́sìn òwe. Dá mi bá ọ̀nìrètí ń bẹ. ọlá ọlá wuyì nìkan mẹ́ nítorí àbújá gẹ̀dẹ̀ mọ́ owó lè jò oúnjẹ. gbogbo sílẹ̀ màmá kọ́ mọ́ mi lè jù mọ́ mi sí. Fresh 105.9. Right in the heart of the city of Ibadan. This is Fresh Offense 105.9. Ibadan. Ibadan. Ah, ah, adùn èso ápùlù tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fani mọ́ra. I get to retire well crescent. It's ease.com and let our experienced managers help you get started. Stanbic IBTC Pension Managers, a member of Standard Bank Group. Ibadan Giddy The biggest family friendly comedy show storms the city of Ibadan on Sunday, 25th of April 2021. Laugh House with a take you're okokpa Adela Ownership Made Easy Edition. 3 p.m. at Jogger Center Functions Hall, Ring Road, Ibadan. Performing live Clean the Drum, Peteru, Poliagba, Bash, Remote, Small Mummy, Angels, Never Boys, BBO, and lots more. Music by Ekundayo Dibes, Big B, Fabulous Peasy, Babatumishe, DJ Sexy. Ticket regular 1000, VIP 3000, tables 50k and 100k. Each ticket qualifies you to win a free plot of land from Barnlex at the raffle draw. Ticket available at House of Lamas beside Club Switch, Ring Road, Ibadan. For ticket delivery and advert placement, call 080 874 36433. Again, 080 874 36433. 433. Note, no face mask, no entry. All COVID-19 protocols will be observed. Official sponsor, Boundless Money Services Solution Nigeria Limited. Proudly supported by Titan Farms, Munchit, Lamar Clothing, Cash King, Naruto Foods, Brevi Concept Limited, Harmonious Corp, Gold Minder. This event is packaged by House of Ete and House of Peteru. Media partner, Fresh FM Nigeria mo ní adùn ẹ̀ lékè nǹkan. àní ó rẹwà tó mọ nǹkan tó ṣẹlẹ̀. má má bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara onímọ̀ làkàṣẹ́rà báyọ̀ sọ wípé ó rẹwà gan. èmi sọ wípé ẹwà ẹ̀ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún lékè ká ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dá o dẹ̀ fẹ́ mú tán. adùn èso ápùlù tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló ń lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso ápùlù ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fanimọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. Living news. Madam. Come, come and show me the things you bought. Hey, madam. I buy cowbell, evaporated milk. Wow. So cowbell now comes in a van. Yes, madam. Living news, you show some initiative. But I know be native. Oh. Who call you native now? You call me native. Hey, come on for your native. Come make the coffee. You love your milk deliciously creamy with all the goodness of Vitarich. That's how we've made the new cowbell evaporated milk. Cowbell evaporated milk. Evaporated just for you. Hantech Markets is an award winning financial technology company with over 30 years' worth of experience as we connect our clients to the global financial markets. Are you a working class, student, employed, unemployed, existing traders, or newbie? Do you have a smartphone or a laptop? Are you looking for an alternative source of income in a time like this? Wow! Take advantage of the flexible online training, namely basic, intermediary, advanced, and mentorship classes as we use our robust educational tools to analyze the market. To participate, kindly text name, location to 0805 690 5612. That is 0805 690 5612. 612. For more info, log on to www.hmarkets.com and follow us on Instagram and Twitter at handtech underscore Africa. Handtech Markets. Trust through transparency. Uh, please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh -uh. then traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stambik IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pensionsolution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambik IBTC Pension Managers a member of Standard Bank Group. Ramazan. For ShopRite, eh, we tanda to make sure say we save una wella this Ramadan period. We get everything wey your family go need like whole frozen chicken twin pack for 1799 naira, 99 kobo for 1 kilo and 3 litre power vegetable cooking oil for 3499 naira, 99 kobo. We wish una a rewarding holy month. All this price they go last till eh, May 2. ShopRite, tertiary price when you fit trust all the time mo ní adùn ẹ̀ lékè nǹkan. àní ó rẹwà ah, tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. má má bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara onímù làkàṣẹ́rà báyọ̀ sọ wípé ó rẹwà gan èmi sọ wípé ẹwà ẹ̀ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún lékè ká ah, ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dá o jẹ fẹ́ mú tán. adùn èso ápùlù tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso ápùlù ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fanimọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o star five five five star pin hash. Baba Junior, you don dey talk for dream again <sighs> star five five five star pin hash. Which one be star five five five star pin hash again? Dat na di number wey you no suppose forget o oh. dial star five five five star pin hash to get six times your recharge with airtel 6x come enjoy six hundred naira berekete bonus instanta ah, on top every hundred naira recharge na for everybody wey dey airtel o. Oh. Hey mama junior she sleep well? star five five five star pin hash. airtel the smartphone network. Please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh -uh. then ah. traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pensionsolution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers a member of Standard Bank Group. star five five five star pin Ash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. star five five five star pin Ash. ẹ eh, mo gbé èwo tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó o sùn dáadáa ṣá. star five five five star pin hash. airtel the smartphone network. Fresh 105.9 FM, your feel good radio. 105.9 FM, your feel good radio. Now, where's that big malt? Ah, today was just one of those days. You know, woke up by 5, made breakfast, went to work, did my job, then my oga's work, then oga oga's work, came home, made dinner, and now nothing can stop me from enjoying my rich, smooth, refreshing Dubic malt. Ah, Enjoy the silky smooth taste of Dubic Malt. Dubic Malt, crown the moment. Welcome to the new world of cool side. Fojú inú wo pé nǹkan yìí ṣẹlẹ̀ sí ọ. Gbáradì lọ́wọ́ láti tú kẹ̀kẹ́ orin kalẹ̀ níbi ìdíje. Ah, Nídìíwọ̀ ìbá dé láìrò tẹ́lẹ̀. Máa ṣọ́jọ́jọ́ fakọyọ pẹ̀lú súwìtì Mentos Fresh Action. Tó ti ní àfikún vitamin C. Amẹ́nu tutù. Ó ní èròjà atunilára olómi alára àgbà yìí dá nínú rẹ̀ tí máa mú kọ́nà fún dá kóhùn rẹ̀ lè já geere fresh action. Mentos Sweetie Mentos fresh action fakọyọ lára ọ̀tọ̀. mo ní adùn ẹlẹ́kẹ̀ ká ní ó rẹwà tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. má má bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara orin mu làkàṣẹ́rà báyọ̀ sọ wípé ó rẹwà gan. èmi sọ wípé ẹwà ẹ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ sì tún lékè ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dá o jẹ fẹ́ mú tán. adùn èso ápùlù tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso ápùlù ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fanimọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. Uh, please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh -uh. then ah. traverse on the trajectory <laughs> and back. you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers, a member of Standard Bank Group. Ah, ah, bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara omi mu bayo báyọ̀ sọ wípé ó rẹwà gan-an èmi sọ sọ wípé ẹwà ẹ̀ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún lékeka ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dá o tẹ̀fẹ́ mú tán. adùn èso apple tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso apple ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fani mọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, Yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes. Just buy 10 Indomitables pack. Find a unique code at the back of the pack. Go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. Livinus! Madam! Come, come and show me the things you bought. Hey, madam, I buy cowbell, evaporated milk. Wow! So cowbell now comes in a van. Yes, madam! Livinus, you show some initiative. Mok, I know be native. Oh. Who call you native now? You call me native. Hey, come on for your native. Come make the You love your milk deliciously creamy with all the goodness of Vitarich. That's how we've made the new cowbell evaporated milk. Cowbell evaporated milk. Evaporated just for you. Cowbell, I want milk. Now, where's that dubic malt? Ah, today was just one of those days. You know, woke up by 5, made breakfast, went to work, did my job, then my oga's work, then oga oga's work, came home, made dinner, and now nothing can stop me from enjoying my rich, smooth, refreshing Dubik malt. <sighs> Enjoy the silky smooth taste of Dubic malt. Dubic malt Crown the moment. Fresh 105.9 FM, your feel good radio. I'm happy. Yeah. Big fat bass. Okay. Tell me put too much of everything, little. àìgbọràn léwu òṣì léwu ọkọ léwu nǹkan tó bá dùn jù máa ń léwu skin dive léwu ṣúgà léwu léwu erékeré léwu rọra pẹ̀lú àwọn tó máa ń gbé mú àìlówó lọ́wọ́ léwu popularity nǹkan léwu ẹyí bẹ́ẹ̀ toró léwu àṣejù léwu bá kọ́kọ́kọ́ léwu ṣáà léwu dọ́àlù léwu dáàbò léwu competition gan léwu ìranù léwu àlè léwu obìnrin léwu ṣe ni samson lọ ń gẹrun ìwọ wa lọ ń pọ́n mi léfo ọmọ títa gbogbo lérú láti bí dé ìlú pé tí wọ́n fẹ́ tọ́ wa bí ewédú sẹ́lẹ̀dẹ̀ ni ẹ fi ń gbé mú ìfẹ́ burúkú sódẹ́nu ẹgbàgbé tọkọ yín nílé kéwu. ẹ kàn ṣe too much everything mò ń léwu mò ń léwu ẹ ṣe too much everything mò ń léwu. be careful what you say what you do what you think ó léwu. lórí gucci lórí fendi ferragamo àti louis lórí títì take am easy jẹ́jẹ́ o jẹ́jẹ́lì tútútútù too much everything ló léwu No léwu tútútútù too much everything ló léwu ló léwu. oúnjẹ gidi dùn jẹ àwùfkẹ ó ń ro wọn nínú bí ìjẹkújẹ orí bọ́ ṣe ń gùn Àjẹjù ní side effect báwo ló ṣe fẹ́ digest hàn ṣọ́ra fáwọn òkè ẹ̀kú I'm too blessed mo rí jẹ poverty mo rebuke ẹ yé lọ máa beliefs ẹ òní dẹ tẹ́lẹ̀dá bá ti fix ẹ kò sẹ́ni tó lè shift ẹ àtẹnujẹ bad ìgbéraga bad oyíboyí bad láti náìtì koro níyàwó ti gas ìjọba ti cast ìgboro ti cast common sense cast ẹjọ ta ló tún ní kọ́ gbébọn fún sars ẹjí sọkùn kí mọ́sùn má lọ yá kò gbàgede mẹ́rin ọlọ́run ló lè dá. Talk is cheap, anybody ló lè They told me less is more, All the tó to gbà. And I said too much everything kan ó And I said too much everything kan Be careful what you say, what you do, what you ah, think kan ó léwu. Lórí Gucci, lórí Fendi, Ferragamo àti Louis, lórí Titi, take am easy, jẹ́jẹ́ o, na jẹ́jẹ́ ni. Tutututu too much everything kan ó léwu. Kan too, too, Tutututu too much everything kan ó

If I ever lie to the world, I can never lie to myself. If I ever lose to the world, I can never lose to myself. If I ever run from the world, I can never run from myself. Even I don't see nobody, I will always see myself slimmers in the yard. Prophecy coming to pass. Slimmers in the Yeah, mommy revelation is true. Look in the camera, take a picture, cheese. Them see everything that picture sees. Them general overseas. Men marry men, women marry women. Ah, nobody fear God, only scared of death. Pastor using black power. Father making love to his daughter. See people going to church of Satan. Rich man worshiping Lucifer. If I ever lie to the world, I can never lie to myself. If I ever lose to the world, I can never lose to myself. If I ever run from the world. I can never run for myself. Even I don't see nobody, I will always see myself. Prophecy coming to pass. See my Yeah, mommy revelation is true. Look in the camera, take a picture, cheese. Them see everything that picture sees. Them general overseas. prophecy coming to pass. Fresh 105.9 FM. Invigorating. Uh, please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn. Uh, then ah. traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get get started. Stambic IBTC Pension Managers, a member of Standard Bank Group. It's a proven fact that swimming improves performance in other sports. It helps build better focus, concentration, and discipline. It helps build stamina and endurance. And importantly, it helps build strength. Luya Premium's high calcium formulation helps your kids grow strong by building strong bones and teeth. Give your kids full cream Luya milk so they are not just strong, but Luya strong. Luya, more than just milk. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, we won! We won! won! Yes, we won! David, you still haven't told me how you won! It's simple, John. With Indomie Eat and Win! Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 Naira! Wow! Let me go and get my Indomie now! Mommy, Eka ẹni bá mi ti kẹ̀kẹ́ mi mami ó yẹ fokùn yìí mami ẹ ká ṣe bójúbójú o mami ẹyẹ ká mu Twisco ẹ nílò ẹ. ó rọrùn láti dá ọmọ Twisco mọ̀ nítorí wọ́n máa ń jí pépé àgbẹ̀ ohun mímu Twisco chocolate drink tuntun dé o àpapọ̀ kòkó mílìkì àti malt lọ́nà ọ̀tun ó kún fún èròjà enafort tó jẹ́ àpapọ̀ vitamin àti mineral tó ń fọmọ lókun tí wọ́n nílò fara tó jí pépé Twisco ó ń fún ẹ lágbára láti mú èrò ọkàn rẹ ṣẹ. Eh, please sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155, take a 360 degree turn, ah. then traverse on the trajectory <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stanbic IBTC Pension Managers, a member of Standard Bank Group. mo ní àtò ẹ̀ lékè nǹkan ní ó rẹwà tó mọ nǹkan tó ń sẹ́yìn. bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara omi mu làkàṣẹ́rà. báyọ̀ sọ wípé ó rẹwà gan. èmi sọ wípé ẹwà ẹ̀ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún lékè ká. ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dá o jẹ fẹ́ mú tán. adùn èso apple tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso apple ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fanimọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, we won! We won! won! Yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a star prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. It's a proven fact that swimming improves performance in other sports. It helps build better focus, concentration, and discipline. It helps build stamina and endurance. And importantly, it helps build strength. Luya Premium's high calcium formulation helps your kids grow strong by building strong bones and teeth. Give your kids full cream Luya milk so they are not just strong, but Luya strong. Luya, more than just milk. chocolate with Vita-Rich Plus Iron. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, Yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 Naira. Wow. Let me go and get my Indomie now. fojú inú wò pé nǹkan yìí ṣẹlẹ̀ sí ọ gbáradì lọ́wọ́ láti tú kẹ̀kẹ́ orin kalẹ̀ níbi ìdíje ah, nídìíwọ̀ ìbá dé láìrò tẹ́lẹ̀ máa ṣe òjòjò fakọyọ pẹ̀lú súwìtì mentos fresh action tó ti ní àfikún vitamin c amẹ́nututù ó ní èròjà atunilára olómi alára àgbàyídá nínú rẹ̀ tí máa mú kọ́nà fún dá kóhùn rẹ̀ lè já geere. fresh action mentos kẹ́ẹ̀kì. súwìtì mentos fresh action fakọyọ lára ọ̀tọ̀ lọ mú àpò rẹ̀bẹ̀tẹ̀ bílíṣì àìpò méjì fún mi. Ah, ah, máa mi méjì báwo. ẹ ah, torí pé màá fi kan rẹ àwọn aṣọ funfun yìí màá fi kan tó kù pa gbogbo kòkòrò. ṣùgbọ́n èmi ò rí kòkòrò kankan bíbá ẹ̀ máa mi. <laughs> wo wọ́n kéré débi pé o ò lè fojú rí wọn ṣùgbọ́n wá ìdí nìyẹn tọkàn mi fi balẹ̀ lórí bílíṣì àìpò láti pa wọ́n pátápátá. jẹ́ káṣọ funfun rẹ funfun sí i kí lè rẹ sì bọ́ lọ́wọ́ kòkòrò àìfojúrí tí ń fa àìsàn agbára àfọ̀mọ́ tó wà nínú bílíṣì àìpò yóò pa gbogbo kòkòrò àìfojúrí pátápátá We have come to the end of the cooking competition. World famous chef Big Shot will decide the best food. Wow, he has finished the food. So, who will he crown winner? And it's a tie, ladies and gentlemen. All the chefs have been declared winners. Woo! Ladies, what's your secret? No matter where you come from or your taste, you can make great meals every time with Onga, the seasoning of Niger, now made with locally sourced soya for more nutritional benefits. Onga. Onga, Mama's helping hand. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, Yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a star prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. star five five five star pin hash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. Mm, star five five five star pin hash. ẹ eh, mo gbé èwo tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó sùn dáadáa ṣá. star five five five star pin hash. airtel the smartphone network. Livinus! Madam! Come, come and show me the things you bought. Hey, madam, I buy cowbell, evaporated milk. Wow! So cowbell now comes in a van. Yes, madam! Livinus, you show some initiative. Mok, I know be native. Oh. Who call you native now? You call me native. Hey, come on for your native. Come make the come. You love your milk deliciously creamy with all the goodness of Vitarich. That's how we've made the new cowbell evaporated milk. Cowbell evaporated milk. Evaporated just for you. Cowbell, I want milk. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, thank won! Yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. Fresh 105.9 FM, your feel good radio just a dial away. Yeah, yeah. will be so. My boy told me, say you be trouble. Say you no love me like I love. I follow you, I feel stomp. But the boy, I know, feel set to your beauty. They do me like juju I'm speaking tongues when I'm running around. I know if guys it's your fear, you're sitting is oh baby. Take it slow, take it slow, take it slow for me. Need you to take it slow, take it slow, take it slow for me. Need you to take it slow, take it slow, take it slow for me. Need you to take it slow, take it slow, take it slow for me. Yeah, yeah. I'm far, I see my over there trying to flex a body. And of course, many men pulling cars trying to win the lottery. A round table over here, ice bucket mixing dark and bubbly. They take a sip, then I dip, then I act if we can party. She gon' fall in love if she know about me. I know she bad and I know she heard about me. She gon' fall in love when she know about me. I know she bad and I know she heard about me. Take it slow, take it slow, take it slow for me. Need you to take it slow, take it slow, take it slow for me. Need you to take it slow, take it slow, take it slow for me. Need you to take it slow, take it slow, take it slow for me. she gon' fall in love, she know about me. I know she bad and she heard about me. She gon' fall in love, she know about me. Yeah, she gon' fall in love. And I know she bad, she gon' roll with me. My boy tell me, say you be trouble. Say you don't love me like I love. I follow you, I feel stomp. But the boy, I know feel set to you, beauty. They do me like juju. I'm speaking tongues when I'm running around. I know we got this, you're for your head. Just pretend it's all, baby. Take it slow, take it slow, take it slow for me. Take it slow, take it slow, take it slow for me. I need you to take it slow, take it slow, take it slow for me. Need you to take it slow, take it slow, take it slow for me. Yeah, yeah, yeah. 105.9 FM, your feel good radio just a dial away. I did waka waka, no be small. I dey fire like a dragon. I like load and load and bot bot. Baby, baby, papa, got to got to. I work out my time to cost I know your word, I want update. No, oh. I call my pastor to complain. Now woman be problem. I dey jaga jaga for the case. Oh. I dey sin and funny money though. I dey spread that I dey waste. Oh. I do get problem. I dey crazy like so then just me overnight. Oh. If I dey test, I must come back. Oh. I no be small cash I dey spend. And I must do, I must be impressed. Oh. Kilaza, pay now, I'm after. Charge, Kilaza, pay now, I'm after. Charge, Kilaza, It's time to shoot my shot. If the money no day, I go borrow by force. Monday, Friday, I just sleep for club. I like to buy, I don't want no deep cost. I wire, wire my pocket, oh. I dey begging for myself, oh. I need help and deliverance, oh. Give me chance, I won't repent, oh. I die, yeah. For woman, my die. No pretend, no, oh. I waste, yeah. Deep. I die, yeah. For woman, I die. Lose my sense, so oh. I wait, yeah. I dey jaga jaga for the classroom. I dey sing that for the show. I dey spread that I dey west. I do get problem, I dey crazy like so then just me overnight. Oh. If I dey test, I must come back. Oh, I know be strong cash I dey spend. And I must do, I must be impressed. Oh, Kilaza, oh. baby, Nafa, Jaji, Kilaza, baby, Nafa, Jaji, Kilaza, baby. Fresh 105.9 FM, your feel good is just a dial away. Fresh 105.9 FM. Invigorating. It's a proven fact that swimming improves performance in other sports. It helps build better focus, concentration, and discipline. It helps build stamina and endurance. And importantly, it helps build strength. Loya Premium's high calcium formulation helps your kids grow strong by building strong bones and teeth. Give your kids full cream Loya milk so they are not just strong, but Loya strong. Loya, more than just milk. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, thank won! Yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a star prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. We have come to the end of the cooking competition. World famous chef Big Shot will decide the best food. Wow, he has finished the food. So, who will he crown winner? And it's a tie, ladies and gentlemen. All the chefs have been declared winners. Woo! Ladies, what's your secret? No matter where you come from or your taste, you can make great meals every time with Onga, the seasoning of Niger, now made with locally sourced soya for more nutritional benefits. Onga. Onga, Mama's helping hand. Living news. Madam. Come, come and show me the things you bought. Hey, madam. I buy cowbell, evaporated milk. Wow. So cowbell now comes in a van. Yes, madam. Living news, you show some initiative. Mok, I know be native. Oh. Who call you native now? You call me native. Hey, come on for your native. Come make the coffee. You love your milk deliciously creamy with all the goodness of Vitarich. That's how we've made the new cowbell evaporated milk. Cowbell evaporated milk. Evaporated just for you. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy. We won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomie Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. Now, where's that stupid malt? <sighs> Today was just one of those days. You know, woke up by 5, made breakfast, went to work, did my job, then my oga's work, then oga oga's work, came home, made dinner, and now nothing can stop me from enjoying my rich, smooth, refreshing Dubic malt. <sighs> Enjoy the silky smooth taste of Dubic malt. Dubic malt, crown the moment. Uh, please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh then ah. traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stambik IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pensionsolution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambik IBTC Pension Managers a member of Standard Bank Group. Welcome to the new world, Imagine saying, "Are you be this." You don't ready to finish your challenge for rap like tomorrow no go come. Till Oh, Itoriko get Caleb! But no shaking. Show your cool side like Gaiman when Sabi with Mentos Fresh Action Candy. We don't get vitamin C inside. Just summer one. Make you feel the ogbonge tiginigi cool freshness. Way full like water inside out. Now so your mouth go clear. Fresh Action Mentos Candy. Mentos Fresh Action Candy. Get cool. Feel fresh. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, mommy, we won! We won! Yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find a unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a star prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. Please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh ah. -uh. then traverse on the trajectory <laughs> and back. you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers, a member of Standard Bank Group. Fresh 105.9 FM, invigorating. to make this money, yo. Melody vibes to know me. Money, money, not do me anger. Make a no good on person, wake on the beg water. Oh, oh, oh, not do me anger. Ibi tẹgbẹ́ mi bá ti náwó, bàbá dákun má jẹ́ kí n nọ́ra. Uh-huh. Tẹ bá lówó, wọ́n máa sorrow Ọlọ́run tẹ bá ná wọn máa yìnbọn. Eh. ọgbẹ́ni make you hustle hard no let money come dey use you pa no let money come dey make you cry oh na na na for this life i go make am i go break all the boundaries no waste time shower your blessings on me make money no dey far from me. Everything I do, I'm on I'm God. As I dey walk and pray, oh, make him reach my tongue. Oh. Money, money no do me anger make i no go turn person wey come dey beg water owó oh, owó oh, oh, no do me anger ibi tẹgbẹ́ mi bá ti náwó bàbá dákun má jẹ́ kí n nọ́ra money money no do me anger make i no go turn person wey come dey beg water owó owó no do me anger one name egbògun máa wọ́n Plenty money come Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah akínyínká bọ̀ sórí ètò yìí ètò wafikudeen àgbọ́yé ẹ̀rí ẹ̀sìn ilé ìtọ́ ọmọ wáyé ní Fresh FM one oh five point nine ní ìlú ìbàdàn ibi tẹ́tí máa ma gbọ́ àwọn àgbọ̀yé ẹ̀sìn látẹnu fàdílà tó ṣe kíkọ́ mọ̀gòdì ní yunus akóredé afisahulawo ta alawar aw falyatafadal mashkura mahjura minallah. alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi biyadihi tadbirul umur ọba tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ẹ̀dá pátápátá ọwọ́ rẹ̀ ní darí rẹ̀ wà kò sẹ́ni kankan tí ń darí nǹkan kan nínú ayé wa lẹ́yìn ọlọ́run wasalaatu wasalaamu ala nabiyina muhammad anu ọlọ́n ìkẹ́ ọlọ́n kọ́ba nabi wa muhammad wa ala alihi wa asahabihi ajma'in àtàwọn asahaba rẹ̀ àtàwọn ará alẹ́ alápapọ̀ ikhwatal iman ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn islam èyí tá a fẹ́ gbéyàwó lẹ́ni òun náà ni isti'anatul muslimi bil jinni al'adu òun náà ni kí mùsùlùmí tọ́lọ̀ ń gbọ́ lọ́ ń gbọ́ kọ́ wa máa wá ìrànlọ́wọ́ lérí bùkátà ayé rẹ̀ lọ́dọ̀ àlìjànú tó jẹ́ ọ̀tá rẹ̀ tá a bá ń wá ìrànlọ́wọ́ gbogbo àná la mọ̀ pé ọ̀dẹ̀ ẹni ọba nífẹ̀ẹ́ wa ló yẹ ká wá lọ téèyàn bá ti wá ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọ̀tá rẹ̀ onítọ̀hún ó ti kó sọ́wọ́ ọ̀tá ẹ̀ alijinnu wa dhurriyyatuhu aduwwun lil ẹ̀rí àlìjànú àtàwọn ọmọ rẹ̀ ọ̀tá ni wọ́n jẹ́ fọ́mọ èèyàn àwa náà mà ọlọ́run tún sọ fún wa nínú Qur'an sọ̀rọ̀ Allahu bidhalika fi kitabi wa qal ọlọ́run bá ń la amálẹ̀ nínú Qur'an bàdà a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní afatatakhidunahu wa dhurriyyatahu awliya'a min duni sẹ́yìn ọmọ èèyàn sẹ́yìn mú Ìbílísù àlìjànú àtàwọn ọmọ rẹ̀ èṣù sẹ́yìn mú wọn lọ́rẹ̀ẹ́ ni tẹ́wàá jẹ́ wọléwọ̀de tẹ́ wàá pa èmi ọlọ́run ọba tí mo dá yín tí mo dá dìjànú náà ẹ wàá pè mí ọlọ́run tí ipe ipa tèmi ò lè káńtẹ̀ ń wá mọ́ àfi ká ilé bẹ́ sùn wahum lakum adu ọlọ́run ọba ní sẹ́rí ìbílísù àtàwọn ọmọ rẹ̀ wọ́n lè yín ká ọ̀tá ni wọ́n jẹ́ fún yín wọn ò fẹ́ràn yín o aburú ni wọ́n fẹ́ ṣe fún yín wọn ò lóore kankan tí wọ́n ṣe fún yín bí ìsàlẹ̀ dọ́ọ̀lì mẹ́nà bá dáadáa ọlọ́run bá ní ọmọ burú jáyé fáwọn alábòsí èèyàn tí wọ́n wá fi àlìjànú pààrọ̀ èmi ọlọ́run èyí tó yẹ káwọn wá sọ́dọ̀ mi wọ́n wá ń wá lọ́dọ̀ àlìjánu eléyìí ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú suratul kahf quran eighteen ayah fifty ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi tẹ́ ń gbọ́ mi nílé ẹ̀yin bàbá wa ìmáàmù ìmáàmù ẹ̀yin àfẹ́sìn ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń darí ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀jẹ̀ àfúrá o ẹ̀jẹ̀ àfúrá o ọ̀pọ̀lọpọ̀ wa ìsùlámù lọ́rẹ̀ẹ́ ọba allah ó ní waja'ala al wahdahu la sharika la ọlọ́run ọba ní èmi nìkan ṣoṣo ni mo lè gbà yín lẹ̀ ni mo lè ràn yín lọ́wọ́ lérí ìṣòro ayé yín kò tún sí nǹkan mi ìmọ̀lẹ́yìn mi ọlọ́run ọ̀dọ̀ mi ní kẹ́ wá ràn lọ́wọ́ wá ọlọ́run ọba ní iyyaka na'budu ìwọ nìkan la máa sìn wa iyyaka nasta'in gbogbo ìrànlọ́wọ́ tá a bá ń wá lérí ọ̀rọ̀ ayé wa òrè là ń wá ní ìdáàbòbò ní ìsọ́ni àgbéga ní àmàní kọjú sálòmíì àfiwọ́ ọlọ́run nìkan torí wọn nìkan náà ló ní agbára tí àáfin máa ń tún kàn ṣe wọn nìkan náà ló ní lọ́wọ́ suratul fatiha tá máa ń kalẹ́ irun náà ni o quran one ayé ilẹ̀ karùn-ún bá allah subhanahu wa ta'ala ọwọ́ allah amalẹ̀ fún wa yìí pé ìmọ̀ wá ìdáàbòbò àti ìgbàlà lọ́dọ̀ èṣù yọ́ọ́yọ́ yẹn kúrò nínú islam ni yọ́ọ́ wá sọ yẹn di kèfèrí nítorí pé ẹni bá ti kú wájú ọlọ́run wájú èṣù ló kù tí ó lọ yóò wá sàlékún eré ibú fún yàn nílé ayé ń bí àti lọ́run ọlọ́run bá ó fìdí ẹ̀ múlẹ̀ ọlọ́run bá ní wà náwó kanarijá ló ń mìíràn ins ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin nínú àwọn ọmọ èèyàn yàhùnzó nàbìrìjá lè mìíràn lìjìn wọ́n máa wá wá ìgbàlà pẹ̀lú àwọn àlìjànú wọ́n máa wá wá ìgbàlà pẹ̀lú àwọn ọkùnrin nínú àwọn àlìjànú vaza adóhùn ọlọ́run bá ní àwọn àlìjànú tí wọ́n ń wá gbàlà lọ́dọ̀ wọn yìí wọn ò ní gbà wọ́n lẹ̀ àfi kí wọ́n tún dákún wàhálà wọn ráhàkà ìpayà wàhálà ìdààmú yóò tún wá pọ̀ sí i bọ́ba ti kó wájú ọlọ́run tó ọlọ́run ṣàdúrà mọ́ ìdààmú lọ́n wá lọ ìdààmú tó onítẹ̀lẹ̀ tó nǹkan yóò ṣẹ̀ṣẹ̀ wá pọ̀ sí i nítorí ntọ́ dájú kọ ni kò lè ṣe ntọ́ lọ́hún fẹ́ ṣe Suratul Quran seventy two ayẹlẹ kẹfà lọ́lọ́run ti ń la amọ́lẹ̀ pé kó tá n pè ní kọrin òun bẹ pẹ̀lú wa ní gbogbo bí tá a bá ń lọ ní tẹ̀lé wa ká kọlọ́mọdé parí ó ká wa òun náà ni wọ́n ń pè ní ìfẹ́ inú ẹ̀ sórí kínní kan tí ń bá ń sọ fún ọ pé ṣe ń tí ọ̀ da ọyẹ àlìjánu tá à ń wí nánu bọ́ọ̀ bá ṣe ń sin lọ́wọ́n bá sí bẹ́ẹ̀ náà ni ipa rẹ̀ ò ní ká o bọ́ọ̀ bá ṣe wá ń yapọ̀ ọlọ́run sí bẹ́ẹ̀ náà ni ó sì máa darí rẹ̀ ni ó máa darí ẹ̀ lọ bí ìparun àti wàhálà ayé ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ ẹ̀ náà lọ́wọ́ ọ máa ọlọ́run lé lérí alikọ́rínù tá a wí yìí ta ni ń bá wa gbé yìí kò sẹ́nìkan tó lè yà fún òun ni wọ́n máa sọ kẹ́lẹ́kẹ́lẹ́ sí wa lẹ́mìí pé a mọ jòkó lásán o òun náà múra ṣẹrẹ o àràgbélayé o gbogbo àwọn tọ́lọ́tọ́lọ́ tí wọ́n dé èèyàn ní kálukú wọn fi nǹkan tẹ́ ń dín ní o wọ́n jẹ́ nìkan tán o ọ̀fẹ́ sọ ọ́ dẹ́lẹ́bọ̀ òun náà ni wọ́n máa sọ fún wọn pé pàápàá kò sí ní tí ó ṣẹlẹ̀ fi jóògùn pàá òun náà sì fẹ́ ká mọ́tò àlìjánu yìí ni wọ́n máa sọ fún yín pé bá ìyàwó ìyàwó lásìpọ̀ lọ́lẹ̀ bọ́kọ ọlọ́kọ kọ́bọ̀ lásìpọ̀ zina yọ́n máa tì ọ́ girigiri àlìjánu tá a wí lọ́lẹ̀ gbowó èlé owó alájẹmọ́sùn torí wàhálà tó fẹ́ kú ọ sí ó ti mọ̀ pé wàhálà ni ó gbẹ̀yìn ẹ̀ mutí bí n bá mutí fàájì ni ẹni bá mutí òun lọ lajú títí tọ́tí òfin bá tiẹ̀ jẹ́ yọ tari yẹn lọ di kéèyàn máa jẹjẹkújẹ kéèyàn máa mọ̀mọ́kúmu òun náà ni ó kéèyàn máa gba omi lójú òbí yàn yóò máa sọ fún wọn pé wàhálà bàbá àǹtí yá àǹtí pọ̀ gbogbo àwọn kaba irizunob àwọn ẹ̀ṣẹ̀ ńlá kàrínù yìí ni yóò máa sọ fún wọn yìí pé ṣe é ṣe é ó ti mọ̀ pé tó ti ṣe ayé àtọ̀run rẹ̀ ti bàjẹ́ nù ọlọ́mọdé ayé wa àtọ̀run wọ́n o ọ̀fẹ́ bayé jẹ́ ọ̀fẹ́ bẹ̀sìn jẹ́ fún wa sẹ́ẹ̀rí eléyìí a máa sin lọ́wọ́n ba a máa gbọ́dọ̀ sọ́nà lẹ́nu àní máa yapọ̀ ọlọ́run nípa àròfin ní káwa wọ̀lìjínà olùkàríjì ẹ̀rẹ́ àwọn àlìjànú àwọn tó jẹ́ pé àwọn tiwọn wọ́n ń bẹ níta àwọn yẹn tí wọ́n máa rìn ká ni bẹ́yìn ọba dúró ti ọlọ́run dáadáa tí ó sì dún ní máa wó kọ ọlọ́run tòótọ́ láti máa fi dáàbò bo rẹ̀ wọ́n kọlu lẹ́yìn náà àwọn àlìjànú tá a wí yìí wọ́n ó jòkó jẹ́ẹ́jẹ́ níbòmí ọmọ èèyàn ni ó lè bá wọn ipe ẹ̀dá kun ẹ̀ máa bọ̀ wá báyé mi jẹ́ ẹ wá dayé mi rú mo fẹ́ kíra mi sábẹ́ yín kẹ́ ẹ máa darí mi n tí n fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ẹ dákun ọ̀tá àyàn ṣe lè tún ayé yẹn ṣe ọlọ́run lọ́ta rẹ̀ lè sùn ọwọ́ ló lè bá oníkọ́wárùn ọlọ́wọ́ sọ́balẹ̀ aka yìí mu kéèyàn máa sá lọ́dọ̀ ọ̀tá ẹ̀ ẹni tí ń wọ ọ̀ká tó fẹ́ ṣe ń sòtá tó fẹ́ ba tiẹ̀ jẹ́ kọ́ máa wá sá lọ́dọ̀ rẹ̀ pé kọ́gbọ́ ọ̀lẹ̀ àbí kọ́gbọ́ ọ̀la àṣìṣe ni o àwa mùsùlùmí nílẹ̀ yorùbá ìsìláàmù wa anábòkátà sí ká gbọ̀n yẹ o ìsìláàmù tá à ń ṣe yìí ṣé ìsìláàmù tí ọlọ́run bá fẹ́ ni àbí ìta ń ṣe tara wa ọ̀pọ̀lọpọ̀ wa náà lè máa ṣàdúrà ìpè wọ ọlọ́run àtẹ̀mí àtẹ̀bí àtọmọ ọlọ́mọdé àríjà èso ọlọ́mọdé èso òdodo wa mọ̀jà tẹ́nítìkà wọ́ fún ara rẹ̀ tọ́hún sáfẹ́sù yìí tọ́hún bẹ́ẹ̀ lọ́n lérí kọ́lọ́hún má jẹ́ ọ pàdé èṣù fúnra rẹ ló lè gbèsò wálé gbogbo ẹni bá ti ń gbóògùn wálé ti ń gbé agbára kan nínú àwọn agbára kọ̀kọ̀ léyìí tí òun gangan ò mọ agbára àwọn bó ṣe tó àti bó ṣe rí wọ́n ní èṣù ló gbé wálé o ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí nílẹ̀ yorùbá wọn ò gbàgbọ́ yẹ́sìn tá à ń sìn wọn ò mọ̀ pé ọba tá à ń sìn yẹn tá à ń fèrè kalẹ̀ fún un òun náà láàmà kó bùkátà lọ́dọ̀ rẹ̀ kìí sá àlìjànú a gbọ́dọ̀ sí àlìjànú a gbọ́dọ̀ kó bùkátà lọ́dọ̀ àlìjànú gbogbo wa náà nílẹ̀ yorùbá lè ní láàmà pé kọ́lọ̀n yà wá yéṣu òun sì ń ṣàdúrà òsì máa tó ń wí jáde yìí lẹ́nu ó wá jáde ọlọ́dọ̀ bàbá ológun ó wá gbégbá ayé fún ó gbé ọṣẹ fún ó gbé oṣólẹ̀ fún ó fún ọ ní àwọn nǹkan tó máa wẹ̀ ó gbé wálé ó mọ̀ pé àwọn àlìjànú lẹ́jọ́ wọlé ó mọ̀ pé àlìjànú ti wọlé yín wọ́n wá ní yọ̀ dà fún ọ tó o bá ti ń lo nǹkan yìí ayé rẹ̀ ó máa bẹ́tà ta ni ó tún ayé rẹ̀ ṣe lẹ́yìn ọlọ́ tó ní Allah ni ò ń parọ́ ni tó gbé wọlé náà lọ́gbà pé yóò tún ayé rẹ̀ ṣe èyí ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọba mọ́ àbáyọ ọ̀hún wa káàkiri àlìjánu tọ́jọ́ tá a rè ọ̀tá bàbá rẹ̀ àti bàbá bàbá rẹ̀ lọ́wọ́ á gbé wọlé pé yóò tún ayé rẹ̀ ṣe ṣé ó tún tà nábì ádámà ṣe ló fi mú kó lálìjánà ọwọ́ ń lo àfọ̀ṣẹ nínú ilé òun lo olúgbòhùn olóòfin wá kọ́nà ò lè bá a sí òun fi ń tajà òun fi ń rajà ó ti gba àlìjànú láàyè nínú ayé rẹ̀ ó tún wá gbọ́dọ̀ àfa mi lọ àlùfá àlùfá àlùfá nífa wọ́n sì ń pè láàfa ó sì ń kírun fáwọn èèyàn ń ṣe Allahu Akbar ọlọ́run ló tóbi jù ó sì ní kankan nu yàrá rẹ̀ tó tóbi jù ọlọ́run ọba lọ. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa etí òrujú òun náà ni pé gbogbo àwọn jàǹkáwọ̀ tó ń kó káyìn ẹ̀jẹ̀ ẹ̀lọ́ ẹ̀mú ẹ̀fẹ̀ rárá ẹ̀fẹ̀ ẹ̀wẹ̀ lódò gbogbo àwọn nǹkan kí nǹkan yẹn tó ń kó káàkiri kèé sòun gangan ní bẹ lábẹ́ ntọ́n wa àlìjánu ló ti ọ lọ́bẹ̀ àlìjánu gan náà ló ń wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tọ́ba ní òun dúpẹ́ fọlọ́wọn ba lédo rẹ̀ tó ṣe fún wa tó ń pẹ́ alihamudulilayi ìwọ náà máa pọ̀ ń tan rẹ̀ ni nítorí pé ọ̀wá orin lọ́dọ̀ àlá ẹni tó sọ̀rọ̀ ń fún ọ náà mà àlìjánu sì ni àlìjánu sì kọ́ àlá náà ni àmọ́ wọ̀ nítorí pé ọwọ́ àràn lọ́wọ́ pẹ̀lú àlìjánu ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa mùsùlùmí máa ń pọ̀ fọ́ lẹ́nu yóò máa pe ẹgbẹ́ oore ń wà ẹgbẹ́ oore ń wà ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ayé ẹgbẹ́ oore mi wà ẹ dákun tó lọ ọlọ́run àwọn tó ń pè ní kò sóore lọ́wọ́ wọn ọwọ́ ọlọ́run lórí wà ọlọ́run bá ní innalladhina tad'una min dunillahi lan yakhluqu dhubaba ọlọ́run bá ní gbogbo àwọn ọ̀fọ̀ tẹ́ ń pa wọn àwọn tẹ́ ń pè ní pé káwọn aràn yín lọ́wọ́ káwọn adásá yín wọn ò lè dá ẹsẹ̀ sìn wala wíjìtá màáwùlá bí wọ́n bá péjọ gbogbo wọn alágbàlá yé ọ̀lẹ wọn wà ń yẹ silobohun dùbà bùṣe à ọlọ́run bá ní tí eṣinṣin tó bá mú kankan nínú ilẹ̀ abilérí ilẹ̀ láàyè sítẹ́ǹkì ìdòwò mi ni wọn ò lè gbà lọ́wọ́ ẹ̀ níbi wọ́n yà ọ́ lẹ́dẹ́ dọ́ọ̀fà tọ́ọ̀lìbù wọ́lìmọ̀tòlọ́ọ̀bẹ ọlọ́run bá ní àtẹni tí ń wá gbàdà lọ́dọ̀ àlìjànú àtàlìjànú tí wọ́n wá gbàdà lọ́dọ̀ ẹ̀ ọlọ́run ní ọ̀lẹ́ ńbẹ nu wa tí ó fún yàn dua ipe àdúrà ní kọ́ máa ṣe èmi náà ó sì máa bọ̀ ṣe eléyìí ní dáa ń wá ńbẹ nu wa tọ́jẹ́ pé yọ wá sọ fún wọn pé a ibi tí ọ̀rọ̀ rẹ dé yìí a ipa àdúrà nìkan ò ká o a ṣàdúrà a sì tún ṣáájú yìí ti ń sọ ni pé ipa ọlọ́run Allah nìkan ò ká o bá a bá wá bẹ Allah tán a tún bẹ àlìjànú àbí ká bẹ àwọn ọmọ sí àlìjànú tí wọ́n ń pè láyé ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa mùsùlùmí lẹ́ni yóò lóun sáfọ́tà yóò wá máa lọlé dìǹkàmádì yóò máa wá so nǹkan rọ̀ sínú ilé rẹ̀ ọmọ pálí jànú ló fi kọ́lé ilẹ̀ yorùbá sẹ́yìn mọ̀ pé ọ̀dàrú mọ́ wa lọ́wọ́ níjọ́ wọn máa ń fi àgbálẹ̀ ṣe oògùn sọ tí wọ́n fi kọ́ bólè bá ti wọlé yóò sì ré ìgbálẹ̀ náà yóò máa wá fi gbáwájú ilé ẹ mọ̀ pé ó lè nì kì í ṣe ìgbálẹ̀ lọ́wọ́ á mú bó ṣe wọlé lágbára burúkú kan kó sí i la lọ́wọ́ á mú ré ìgbálẹ̀ ní wọ́n ń gbáwájú ilé tí bàbá onílé bá ti mú àlìjánu tá a wíyọ̀ wá kó lára olè olè yìí yóò fẹ́ sá lọ nítorí pé nǹkan kan ti kó lára ẹ̀ sórí àlìjánu tọ́bọ̀ múlẹ̀ tọ́ba ti múlẹ̀ tán yóò tún padà sókè ní gbogbo ẹni tí bá ń gbóògùn wálé òun àtàlìjánu ni wọ́n jọ ń bẹ nínú ilé ẹwà ní ọ̀dà fún inú ilé àwọn máa ń ríra dáradára àdúrà yín ọgbà ẹ̀ ń lálàkàlà sẹ́rí gbogbo eléyìí kò sí tọ́fà tójú ìgbáralé àlìjánu lọ ọlọ́run sá fún àwọn ẹni ibú ẹni ibú nú àwọn èèyàn ọlọ́run sá fún wọn ọwọ́ alọ́dọ̀ àlìjànú tó jẹ́ pé lábẹ́ àlìjànú rẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ ọlọ́run sá fáyé ọwọ́ ọmọ pé ayé gan abẹ́ àlìjànú lọ́wọ́ ọwọ́ alọ́lẹ̀ sáde àlìjànú nítorí pọ́ùn sá fọ́ ọmọ rẹ̀ ọwọ́ ẹ̀ náà ló tún wá ọwọ́ alọ́lẹ̀ ìwẹ̀ gbé awo ọwọ́ ẹ̀ lọ́wọ́ arọ́bí nítorí ṣe ni owó èṣù náà ló tún wá ọ̀ ń sá fún àwọn ọmọ èṣù ọwọ́ alọ́lẹ̀ farati bàbá àwọn èṣù tí ń jẹ́ àlìjànú ọlọ́mọdé asọ́nu ẹ̀já túbá lọ́dọ̀ ọlọ́run ọjọ́ ńlọ ọjọ́ ńlọ ẹ̀já túbá lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run kọ́mọ́sà wọlé agbára rẹ̀ kọ́mọ́sà sí àforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa àtọ́mà tẹ̀síwájú níjọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lérí báwo ni àṣepọ̀ ti ń bẹ láàrin ọmọ èèyàn àti àlìjànú tó jẹ́ ọ̀tá rẹ̀ wasalaamualeykum wa rahmatulah waaleykum salaam wa rahmatulahi wa barakatu adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó ti ṣe nírọ̀rùn fún àǹfààní láti ṣe kíkọ́ ọmọgòdè ní Yunus Akorede láti fún wa lóúnjẹ mi tẹ̀lé jẹ́ bákan náà ìpàdé wa ní dídí àsìkò yìí lọ́la wasalaamu aleykum wa rahmatulahi wa barakatu. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Fresh one oh five point nine FM your feel good hey, radio. Sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh-uh. then traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Pension Managers, a member of Standard Bank Group. Now, where's that dubit note? Ah, today was just one of those days. You know, woke up by 5, made breakfast, went to work, did my job, then my oga's work, then oga oga's work, came home, made dinner, and now nothing can stop me from enjoying my rich, smooth, refreshing Dubik malt. <sighs> Enjoy the silky smooth taste of Dubic Malt. Dubic Malt. Crown the moment. star five five five star pin hash. baba junior you don dey talk for dream again o. star five five five star pin hash. which one be star five five five star pin hash again. dat na di number wey you no suppose forget o dial star five five five star pin hash to get six times your recharge with airtel 6x come enjoy six hundred naira berekete bonus instant on top every hundred naira recharge na for everybody wey dey airtel o. hey mama junior shey you sleep well. star five five five star pin hash. airtel the smartphone network. Kill ló to dúró dé eh. mama dààmú ara ẹ eh, ọ̀rẹ́ sani bá ti wà fún wa o. Oh. my dear. Oh, chicho jíjó ayọ̀ kunkulu. kúnkúlú dáàdi mọ́mí better life for you. Oh ya tutù kó komaro. sisi èkó sáré máa rọ sẹ́ o. better life today. Oti ó ti wà yàfùyàfù fu wa oh. àbùtó ìfowópamọ́. Zenith Better Life Promo. pẹ̀lú ẹgbẹ̀rún márùn-ún péré. Zenith Better Life Promo. bèrè káàdì ìgbowó. Zenith Better Life Promo. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.zenithbank.com forward slash betterlife Zenith Bank fún àǹfààní ara rẹ. Uh, please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh -uh. then uh-uh. traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pensionsolution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers a member of Standard Bank Group. get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh-uh. then traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers, a member of Standard Bank Group. come to the end of the cooking competition. World famous chef Big Shot will decide the best food. Wow, he has finished the food. So, who will he crown winner? And it's a tie, ladies and gentlemen. All the chefs have been declared winners. Woo! Ladies, what's your secret? No matter where you come from or your taste, you can make great meals every time with Onga, the seasoning of Niger, now made with locally sourced soya for more nutritional benefits. Onga. Onga, Mama's Helping Hand. Please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh -uh. then ah. traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers a member of Standard Bank Group. Oh. Ah, ah guy, wetin dey make you scatter house like this? eh? beg you you help me see my airtel sim. Ah, I carry and give Sade yesterday o. Oh. Eh? But you no dey use him again now. Yeah. You don't carry my bonus give landlord pikin na today you go pack out eh on top airtel sim yes so if you don reach fifteen days wey you never use your airtel sim go find am now now because why ogbonge awoof full on top o oh. hey get two thousand naira airtime plus extra two hundred mb for just two hundred naira the more you recharge the more you are awoof o to begin enjoy dis awoof just dial star two four one star seven ash terms and conditions dey o airtel the smartphone network Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayifale and EOB. All right, we need to slow down a bit. akim akim akib karim. <laughs> ajani baba Kafaya, akib karim. ìbàjẹ́ ènìyàn kò dá sí olúwa dúró. jọ kò tọ́ sí ẹlẹ́nu. àwa ní kí ẹnìkan kà ó ní ajá ni baba Kafaya, ìbàjẹ́ ènìyàn kò dá sí olúwa dúró. <laughs> fakim lẹ. akib karim. perspective akim karim. gbẹnu sọhùn. lẹnu ẹ. to the ah. perspective with akim karim. <laughs> ìyẹn ń bẹ lóko yìí. pé karim yẹn kí n gbọ́. this is perfect with akim karim. na for first six. portable. portable portable portable ẹni tí wọ́n fi sack letter rẹ rẹ sí ọ̀nà. <laughs> Eh, eh, portable. Eh, mi dẹ̀ nígbà lọ́wọ́ wọn. Ah. gbogbo kini health insurance rẹ ọwọ́ ẹ̀ tọ́wà ni. ọwọ́ ẹ̀ ló wà. Ah. ṣé akim karim. Ah. wo imú ẹ bí small letter ẹmu yẹn. wọ́n ni o mo fi jọ táwọn òyìnbó ni o kí ló tún rò débẹ̀ nígbà tí èsì mú five oh four. láyìíká wo mú small letter m kò tọ́ ọmọ ni àwọn amúkan dàbí capital letter m. jẹ́ ń wo mú ẹ̀ ó jọ <laughs> big letter. ǹdọ́ èèyàn bá wù láti ìsàlẹ̀ ọjọ́ s. ẹ̀mú mi ọjọ́ s. ó ṣe wá dakùndínlẹ̀ rẹ. ìyá eléwédúmọ̀ ṣe mú mi tó ṣe dáadáa. wọ́n rí mu tiẹ̀ náà ṣe. ọkàn yẹn kó fẹ́ sùn sókè ní bígbà tó yẹn náà kú kú. wáyé ni ti dáàdì jọ. lẹ́kẹ̀nẹ̀. wáyé ó lọ́pàá lókè bá ó tún <laughs> lẹ́nu tiẹ̀ why me. ẹ̀kọ́ tí a ti kọ xy y ibẹ̀ gangan náà ni mu tọ̀dọ̀ yín jọ. ok sori m tán ni mu ẹ jọ ó jọ small m lóòótọ́ mo nígbà tí yẹn bá tó tí yẹn bá tó wá ní writing tí m yẹn wá wọ́. bàbá dàbí writing ẹ̀wà èdè tó bá kanjú. tó bá kanjú tó kọ m tí m yẹn fẹ́ sùn. ẹ̀wà èdè ti kọ́ kọ fún mi rí àṣesùlẹ̀ ló kọ. mo wá ń pè àwọn èèyàn ní àdírẹ́sì búkú àṣé sùlẹ̀ alọ́kọ̀ mu ni ah, Sàlíù Adéyẹmí àwọn èèyàn tí wàá gba palliative kò tó dá mi lóhùn mu ni ah, ah, ṣé Sàlíù ò sí ni ó wá sọ mu ni ọ̀gá mu ti ń wè látàrí Juliani. Wala, how are you? Oga fine, I'm very very fine. Eh. I hear you dey fast. Oga ọmọ ọdún nìkan náà ni mo gbà wẹ̀, àwọn ọkùnrin ọ̀kì ń pè. Kí ló dé òun ṣe nǹkan oṣù ni? Ọlọ́run kí ló wá dé táyàwó ẹ tiẹ̀ òní àwọn ẹrẹ pé iṣẹ́ ìlú ìdání iṣẹ́ ìlú wo ló ń ṣe ta ló gbéṣẹ́ ìlú fún ẹ. iṣẹ́ ìlú káàkiri káàkiri kí gbogbo ẹ ó lè dání. gbo iṣẹ́ ìlú èwo gangan ló ń ṣe. iṣẹ́ ìlú ti Fresh FM ni. iṣẹ́ ìlú èwo mẹ́ o lọ interview ni. everything everything kí gbogbo ẹ kó lè dání. èèyàn gbọ́dọ̀ ràn lọ interview. why. ah yóò. yorùbá tó sọ mbẹ ni ó jẹ kẹ́ni ẹ lóhùn ti ẹ̀ grant interview. àwa ti tó kó tó máa pòwe mbẹ. <laughs> Ah, ah, ṣé èmi kò lè ṣe interview ni. Ah. interview. tó bá ti bẹ̀rẹ̀ báyìí wọ́n ti rò pé wọ́n ń lọ taláwùjẹ ni. <laughs> wàhálà ọ̀rọ̀ imú tó sọ lẹ́ẹ̀kan ni mo sì tún ronú sí. ẹ fi ẹnu ẹ fi ogun lẹ̀ fọlọ́gun kó jagun rẹ o. ìyẹn èmi náà. ṣé wọ́n fèsì ogun ológun báyìí ni. yes na kí ni problem náà Ayéfẹ́lẹ́. yes na what's your problem. what's your problem. èmi. let the owner of the world face his world face your wall. Yeah, I need to leave my wall. Leave my wall for me. lẹ́tà m kékeré. <laughs> kò lè sọ̀rọ̀ <laughs> láyìíká kò lè sọ̀rọ̀ gidi báyìí eleven minutes lọ́kọjá lára aago márùn. Ah, ok time ẹ̀ gangan ni. ẹ eh, ó di bíi five thirty. àsìkò mi ti to àsìkò mi ti tó ìgbà mi ti dé. gbàgbà wẹ̀ tèmi. ó ire kọ́nà fẹ́ gbà báyìí. ẹ wá fún mi gbàdúgbà yẹn. èyí ó tún mọ èyí ó tún mọ ọ̀nà ọmọ tara yìí. èyí ó gbọ́dọ̀ ọ̀nà ọmọ tara yìí. tani màá tiẹ̀ bá lù tí yóò bì tí mo fẹ́ lédè kan wà á dákú ni. Ah, ah. Ah, gbàgbé. Oh. <laughs> kó gbàgbé. kó gbàgbé o. ṣé torí pé òmùra márèjì lọ́rùn ẹ fi ń gùn wáyé. gbàgbé o lọ pé mo múra márèjì kọ o tí yẹn bá fẹ́ múra márèjì tó tó bá fẹ́ fi ọkàn sọ́nà sẹ́mi ó gbọ́dọ̀ gbàwẹ̀ ó tẹ̀ gbọ́dọ̀ gbàwẹ̀. ó gbàwẹ̀ ebi ń pọ̀ ni. mo ń gbàwẹ̀ ṣé bí mo ṣe bírèkì ni. ni mo. Eh? èmi ni màá rẹ̀ lé. èmi ní tọ́níkà ni mo yọ bí. àmà ti ṣeré gan o a ti ṣeré gan o. ojú ẹ̀ bí àyà ti mú bó. jáde ti fà mí lé bàbá yìí lọ́wọ́ o. èmi máa rẹ̀ lé mọ́. àwọn mi lé mọ́. honestly. kàkà tó fẹ́ wà mí ni màá ra apple fún ẹ. mi ò rí gògóńgò ru titi ẹ rí. àbí bí kókó ọparun. àbí bí kókó ọparun níbi <laughs> bóòtù tírélà. àgbàyà ni ó ṣẹ́gun wà láyìí ẹ gbọ́dọ̀ wá ń jọ wedding ah. ẹ fún nǹkan tó fi ń gbọ́dọ̀ di ẹ lórí ń jọ wedding. jóná ta ló fẹ́ kó pákéjì wedding ó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi pa. iye omi mọ̀tò concert náà ni bọ̀ mi gbọ́dọ̀ rí wọ̀ kankan àwọn ẹni kó ti jẹ́ I don't want to see I don't want to see you mo lè rí bọ́tú ẹ o wọ́n lè ta bánà ẹ o bọ̀ mi gbọ́dọ̀ rí wọ̀ kankan I don't need your image. pẹ̀lẹ́. pẹ̀lẹ́ kì í má bẹ́ẹ̀ mi jọ. sóòrè gbogbo kiri ìjọ ni àwọn ará ilé ò lè rí nǹkan wà rí. ìgbà míì tó bá ń yàrá síta yóò dàbí aṣọ tó kó bó. àgbàyà ni wọ́n ṣẹ́gun. màá sọ fún ẹ pé ọba ni. ó tún ba lóko yìí. ìhàn lè mọ̀. ẹ mi lè mọ̀. honestly ayébẹ̀lẹ̀ tún mi lẹ̀ wọ́n tún mi lẹ̀. Ah, irọ́ ayébẹ̀lẹ̀ tún mi lẹ̀ ọ̀yà ayébẹ̀lẹ̀ tún mi lẹ̀ ọ̀yà mo ti tẹ̀. ẹ máa yé máa kìí sókè kán lè gbọ́ nílé. <laughs> mo ti gbé sókè tán yányá. ọ̀yà sọ tẹnu rẹ. Ah. kò ní di. jẹ́ ká bá wa fà á lẹ́sùn sọ tẹnu rẹ. kò ní di. ọ̀yà ah. ẹ fà ẹ fà kó tó dáa. mo láì kí blemblem rẹ yìí. ẹ̀yà sọ̀tàn kan mi tàbókì ni ẹ̀ sọ̀kan mi. tàbókì ni. ẹ̀ máa jẹ́ wẹ̀sẹ̀ mi tàbókì ni. ó ti ẹ̀ dáa. ọ̀dà bíi chéènì kí o dà. ọ̀yà tó sọ̀kan mi. <laughs> chéènì kí o dà lórí ọ̀sán dábì eh, lẹ́nu yín. ẹ̀yin méjèèjì bẹ tẹ ẹ̀yin méjèèjì bẹ tẹ lọ́wọ́ mi. <laughs> yes ẹ gbàgbé ẹ bẹ tẹ ẹ̀yin méjèèjì o. wo lọ́jọ́ mi irú tíṣẹ̀ tọ wọ̀ yìí ó ti yọ èèyàn máa ń dọ́gbọ́n fọ polo rẹ̀ ni. ó ti wá <laughs> yẹ lọ́rùn wáyé. ó wá yẹ ọ bẹ̀bẹ̀ láti ní eyín ló dìpọ̀ bí gúgúrú olóyin. ẹ ṣe wá mi ewé kankan nìyẹn. mi gbọ́ ẹ jẹ́ mi ewé ẹni náà mo bá wa mo bá yín ṣeré ni nínú àmì kọ̀mẹ́dà náà. mi ò mọ ṣe dọ́nà stand up ni wọ́n ní àbí sit down. stand up and sit down méjèèjì papọ̀ tún yẹn wà ní mí. wo bí wo bí Vincent ṣe ń wò. níbo làwọn pẹ́rẹ́ǹtì ẹ wà. wọ́n ní. sọ́ọ̀bù ẹ jẹ́ kí n jẹ́ kàpọ̀ mi wò. ọ̀tán yéé wo ẹ̀rí la mọ̀ rí ọlọ́run ògo ni bó kọ ẹ. ṣé ká bẹ̀rẹ̀ ká sọ pé onílé ikú léde <laughs> ṣé ká bẹ̀rẹ̀ ká sọ fún èrò ọ̀nà pé kẹ́ ń lẹ̀ kẹ́ má bàa ṣe lè tẹ̀ pé àti dájá òṣùpá ká yá tètè bóde fún ọlọ́run ọba ká sọ pé ìbà olúwa ìbà omi ẹ̀rìndínlógún sixteen ń lọ sẹ́ta fi tẹ̀lẹ̀ oòdùà níbi omi ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ nínú omi ti ń jòmọ́ lọ́wọ́ jọjọ́jọ́ bẹ́tà wọ ìbà àti èdè àtẹlẹdẹ́sẹ̀ ìbàrẹ́ ire òní kójọ máa wò wálẹ̀ wò àtàtà láyínká ifẹ̀lẹ̀ lójúmọ̀ káti gbogbo ayé ń pè lẹ́nìkan òṣò ìjagunlabi ti ń para ogun paralé bí ẹni para ogun dira ètò bí ẹni lọ́wọ́ làkàdé ọkùnrin mẹ́ta àti bẹ́ngàn owó baba mẹ́ta mo dé pẹ̀lú yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín ẹ káàbọ̀ lákọ̀tún lọ́sẹ̀ yìí let's talk about it kí ló dé tó sì pọ́n ọlọ́run ògo ni forúkọ rẹ̀ ọjọ́ kẹrìndínlógún oṣù kẹrin sixteen ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹrin ọdún twenty fifteen ọjọ́ ńlá sixteen mm, sixteen oh four twenty fifteen mm. ọjọ́ mọ́ni gbàgbé ọjọ́ mọ́ni gbàgbé ni rán mi létí. ọjọ́ ńlá ọjọ́ tó ké tó ní ọ́fíìsì wa tẹ́rù bà mí tí mo sáré jànàjànà débẹ̀ tó na fóònù sí mi mi ìmọ̀ tí mo fẹ́ sọ mọ́ kí ló ṣẹlẹ̀ láyé káníkà káà ṣẹ́gun káà ọlọ́run kò ní fún ọdún mẹ́fà ti pé ó ti kọjá ọdún mẹ́fà wá ti pé ó ti ẹ̀yìn òbí wa. <laughs> ọlọ́run ògo ni fowókọ rẹ ọlọ́run ògo mọ̀ ní fowókọ rẹ alihamudulilayi. ó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ hmm. wọ́n ń wo aago fún iṣẹ́ olódùmarè kárí ọmọ yìí wọ́n ló kù bí ọdún méjì tí ó fi parẹ́ àwọn olódùmarè ní atẹ́gùn lásán hmm. ní fẹ́ lọ́wọ́ tẹ̀ nítorí ẹ pariwo oh. ìjì ò tí ì jà bẹ̀lẹ̀ tà sí òjò tí ó rọ̀ eh òjò wa ń rọ̀ kò tí ì dé ní kò tó tà náà ṣó ti dáná ni ọlọ́run ògo mọ̀ ní fọkọ rẹ̀ ìwọ tó tóbi tó ń gbénu àwọn ọ̀run hmm, ṣògo ìwọ gan lògo tó ju gbogbo ògo ayé lọ ọba tí ń dáná láì kógi síná ó sì ń ṣe ohun òwò fẹ́ ni òwú láàkó tó òwú kò wá sẹ́ni tó lè mú sí hmm. tó bá lóde òde tó bá lóde òde hmm. ọba tí ò bẹ́ẹ̀ nìkan ṣe competition kò bá wọn duyè ká tó mọ̀ pé ní kábíyèsí tábà tiẹ̀ wà láàyàn àwọn tí wọ́n yàn ọ́ náà ò yàn ọ́ tó náà màláìka ń bẹ lọ́run tí wọ́n pọ̀ lọ́jà ra oníkálukú ní lọ́gùn rẹ̀ pé mímọ́ mímọ́ ọlọ́run olódùmarè n tó fi wá ń jẹ́ ọlọ́run òfin hàn yẹn marking scheme rẹ̀ yìí wá wọn kò sẹ́ńtọ́ mọ́ kí mm-hmm. pí ọlọ́run wá sọ fún wa mm. n tó lódùmarè ń rò tó fi dá wa sí mm. táwọn kan kú táwa kan sì kù ah, ah. lára àwa táwa kù láyé àwọn kan wà tí wọ́n ń tọrọ ikú fún lọ́wọ́lọ́wọ́ wọ́n ń bẹ dókítà pé èyí tó jà nù oró yìí náà ti tó ẹ jẹ́ lọ sùn mm. lára àwọn tó kù náà mm, láyé mm. àwọn kan náà wà tó jẹ́ pé fúnra wọn ni wọ́n ń tọrọ ikú fúnra wọn ah, ó lè jẹ́ depression ni wọ́n wọ́ o ó lè jẹ́ wàhálà àti ìdààmú ayé náà ló yí wọn lágbódà sí náà ó wà lè jẹ́ làásìgbò ayé náà ló fi ta wá ló tu ọ láyé ta ló jù ọ lọ ṣọba ayé ni àbíjòyè hmm. ìwọ tí wọ́n ń pè ní ọ̀ọ́ni tó ní gbogbo ilẹ̀ kílẹ̀ kábíyèsí ọba hmm. tó ní gbogbo àfẹ́ gbogbo ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ kó bẹ̀rẹ̀ fún mi torí pé o ṣe oore fún mi orí ìjókòó la wà lóòótọ́ hmm. àmọ́ kàn wá ba búburú léwájú ọlọ́run olódùmarè lọ́wọ́ àìkú tí ò lè kú àìsá tí ò lè sá àìtí tí kì í tí kò dípẹ̀tà kò pinyìnkì bẹ́ẹ̀ ni ò díbàjẹ́ àtagbára ayé àtagbára ọ̀run ní wọ̀ lọ́dọ̀ rẹ̀ bá wù ọ́ wà ní kọ́mọ tálákà ó jáde kúrò nù ẹrọ̀fọ̀ hmm. kó jáde kúrò nù ìdọ̀tí tó bá wù ọ́ wà ní kọ́mọ tálákà tó jẹ́ lókà ó kúrò ńbẹ̀ ó di international kò sì hmm. sẹ́ni tí ó mọ̀ sí ìwọ ló sọ náà nẹ́tí dìde celebrity ọlọ́run ògo mọ̀ ní fọkọ rẹ̀ ọba tí ń gbógo fọlẹ̀ hmm. ntò fi ń jólódùmarè ò lè yé èèyàn sẹ́ bó ṣe ń gbàdúrà gan kò yẹ nìkan kan ah, ah. mí ó di òde sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọn ò gbọ́ àmọ́ tó lódùmarè ń gbọ́ tinú òde ó sì tún fi ìdáhùn sádùrà wọn ah, ẹgbọ́ bó eh? ló ni wọ́n ń am olùmọ̀ràn mm. olùmọ̀ràn ni tó mọ tí wà nù gbogbo ẹ̀dá n tó sì ṣe òfin hàn ẹnìkankan agbára rẹ ju tọ̀tá lọ ìmọ̀ rẹ wà ga ju tìṣù lọ ọlọ́run kò ṣeun tì ní wọ́n ń pè ọ́ ogun ayé kan ò lè dí ọ lọ́nà tó bá mm. lò dé ọba tẹ́nìkan ò lè dá dúró wọ́n mm. mọ̀ yìn ọ́ kú mi ni torí pé o dá a sí wa wòmí ọ̀bánirin kíyàwó tán ọ̀bánirin lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tí ń bá àyàn lórí ìjà ìmúlò ti bẹ́ẹ̀ lòmíì mm, mm. ń jẹ́ kí ọ̀pọ̀ wọ Samaria mm, bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ní ò lè ṣẹlẹ̀ ó padà ṣẹlẹ̀ lójú wọn àwọn tí wọ́n láàní gáàgá lójú wọn náà wọn ah, ah. gbàdúrà kọ́tà mi ó kú láyé nǹkan o eh. bó o ní ìṣẹ̀lẹ̀ ní sábọ́njọ́ tó góbá dé ah. wọ́n ta tẹ́ǹtì dánwò eh. <laughs> ẹ̀yin ago ni wọ́n máa ń jókòó sí eh. wọ́n máa jó sórí báyìí ni wọ́n máa sọ̀dí wùkẹ́ ọlọ́run ògo ni fọ́kọ̀ abájọ ti kú fìrí ọtí kú fi gbẹ̀jàjà ni òkun rí òkun sá ọjọ́ dání rí ọjọ́ dání padà agbo lọlọ tẹ mọ ń padà wá <laughs> ah, a ní ayébẹlẹ ńkùnrin ńkùnrin láyìíká Ọlọ́run ògo mo kọ rẹ. Ọlọ́run tó. Yinka Ayefele and EOB. ṣé wọ́n ní bàbá rẹ ní bala ọ̀nà ọ̀la kì í yá kankan ìdí gan nìyẹn tó fi yẹ kí ìwọ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ olóríire tí ń bẹ nínú ọkọ̀ àṣeyọrí iléeṣẹ́ Blossom Mastermind International Limited we're a franchise business organization designed to generate passive income that will make you financially independent. Ètò ìlera àti ìgbésí ayé ìdẹ̀rùn ara àwùjọ ló jẹ́ wá lógún. We are into health and wellness supplement. Ìyẹn àwọn àkànṣe èròjà amárawà lálàáfíà pẹ̀lú ìwọ̀nba owó péréte tó o bá fi dókòwò pẹ̀lú wa. Òun la fi link yín pọ̀ mọ́ àwọn partners wa olókoòwò tí ó sọ yín di aláṣejèrè. Ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà là ń sanwó fún gbogbo àwọn tó ń bá wa dòwò pọ̀. Ọ̀pọ̀ àwọn tó sì ti bá wa ṣe yóò ṣàlàyé fún yín pé ọ̀sẹ̀ mẹ́fà kì í pé nígbà míì tí àláàtì ó fi dún lórí aago yín. Ìwà òtítọ́ tó ń tẹ ká sọ̀rọ̀ kábàá bẹ́ẹ̀ ló mú Blossom yàtọ̀ láàárín àwọn yòókù no referral no sales no story láti darapọ̀ mọ́ wa tẹ yes bí sms sí zero eight zero ninety four ten twenty three thirty three lẹ́ẹ̀kan sí zero eight zero ninety four ten twenty three thirty three blossom mastermind wà ní thirty two ìdẹ̀ra street lẹ́yìn stanbic bank niger west challenge ìbàdàn blossom mastermind ìdókòwò tó fini lọ́kàn balẹ̀. ọmọ abúlé ṣe ọmọ abúlé. bàbá olóye pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ní landed property tó mi ò fìgbà kan gbọ́ pé ní ìṣòro pẹ̀lú àwọn ilẹ̀ yín rí ẹ̀mí mi náà mọ̀nà wàhálà ti pọ̀ jù lórí ilẹ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ ra. kube properties làṣírí ẹwà mi òótọ́ nú àtìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. gbogbo ilẹ̀ tó bá lọ́wọ́ kube properties ló fi ni lọ́kàn balẹ̀ bá a hei kò sí lọ́rọ̀ tiwọn bẹ́ẹ̀ kò sí wàhálà òmò nílẹ̀ lọ́gán tó o bá ti sanwó rẹ̀ rẹ tán ni wọ́n ò allocate rẹ̀ rẹ fún ọ tó sì bẹ̀rẹ̀ sẹ́ lẹ́yọ̀ Court Estate ni kube properties tà lọ́wọ́lọ́wọ́ tó wà ní arúlógún igbó olóyin ọjọ́ nílùú Ìbàdàn six hundred and fifty thousand naira ní plot ilẹ̀ kan ọ̀pọ̀ àǹfààní ni gbogbo ẹni tó bá Court Estate ó lẹ́tọ̀ọ́ sí bíi perimeter fencing ààbò tó péye ọ̀nà CCTV shopping complex gbogbo àǹfààní ìpátá ló wà ní dovecourt estate tó wà ní arúlógún igbó olóyin ọjọ́ nílùú ìbàdàn tí kube properties tà lọ́wọ́lọ́wọ́ six hundred and fifty thousand naira ní plus. ilẹ̀ kan kube properties wà ní room one edoline building second gate university of ibadan ẹ̀lú ẹ̀lú wọn ní zero nine zero two five five eight seven two eight six tàbí zero seven zero four one five three one three zero five kube properties your comfort is our watchword. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ẹ káàbọ̀ o ẹ kú lé o ẹ bá wa ṣíà ẹ dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí Facebook kájọ gbádùn ara wa ń rọ̀lẹ́ yìí. káì kí ló ń pa ẹlẹ́rìn. ọmọ ní kí wọ́n ṣíà ẹ náà ni ẹ ṣíà ẹ dáadáa ẹ̀yin kọ́ yìí ẹ ṣíà ẹ ẹ̀yin kọ́ yìí ẹ ṣíà ẹ dáadáa ah. bẹ̀tí mo ń ṣíà ẹ tẹ́lẹ̀ ẹ̀yin kọ́ yìí. wọ́n ah. <laughs> ah, ṣe o tẹ́lẹ̀ mo ní irọ́ ni àmọ́ pẹ̀lú bó ṣe ń ṣe rọ̀lẹ́ mi ti wá gbà báyìí pé òótọ́ ni ọwọ́ ń bẹ lára rẹ̀. mo ní kí wọ́n ṣe àbí òwò ló ti dogun báyìí mo ní kí wọ́n ṣe ẹ̀. ọ̀gá alámọ̀sí ni ó. ọ̀gá wọn mọ̀ pé orí tẹ́ bá máa gbé omi báyìí ọlọ́ máa ń gbé àwọ̀délé kọ mi. Ah, ṣé ṣeun dunu orí kí ni. orí tọ́ bá máa gbé omi báyìí eh. ọlọ́ máa ń gbé àwọ̀délé kọ mi. àwọ̀délé wo ṣeun àwọ̀délé àbí. òwe Yorùbá ni mo pé ọ̀gá. ṣé bọ̀dá ń bọ̀dá lòun tún òwe wọn. kí ni jẹ́ kó pòwe kí òwe wo lọ́pàá yìí mo ní orí tó bá máa gbé omi báyìí òun ló eh. máa ń gbé àwọdélé komi. irọ́ o àwọdélé orí tí ò bá gbé ni ni yóò gbé aláwo ore ko ni. wàásù ní sẹ́tì ọ̀dà ah, kékeré ah, lọ́sọ̀rọ̀. kì í ṣe kì í ṣe àwọdélé o àwọdélé kọ́ wọ́n pè é. owó Yorùbá ni mo kọ́ fiban president àbí fiban chairman wọn lọ́dà gọ́vnà wa lọ́dà gọ́vnà lọ́dà state. ọ̀gá owó Yorùbá ni mo kọ́. ní ṣe wọn àwọdélé o. ó jẹ́ ẹ̀ so tún òwe yẹn pa. I never mention Seun Awodele o. òwe ni mo kọ́ ọ. wetin you mention. Mm-hmm. I talk say orí tẹ́ bá máa gbé omi báyìí ọlọ́mọ ń gbé Awodele kọ omi. yóò gbé Awodele kọ omi ọmọ wa mumi wa mumi náà ní tẹ́lẹ̀. Mm. ló jẹun pẹ̀tù eh, eh, ọmọ arómi àdúrà wẹ̀ bí òjò. Eh, hmm. àbí tó bá gbé omi kó kò sí wàhálà. Ah, mo sọ pé ẹ rí ra létà. ìrìn ẹ̀bùn mi o. orúkọ Yínká Ayéfẹ́lẹ́ ṣẹ́gun bámidélé ṣẹ́gun bíríkìlà. yínká panẹ. bọ́lá ayéfẹ́lẹ́ òkolo. òkò ẹ fi mú jọ yíbò mú jọ mú yíbò mo tẹ̀ wí dáadáa ni. èmi ayéfẹ́lẹ́ òkoro. ayéfẹ́lẹ́ òkoro òkòwòkò ah. tó ta páàtì lọ́jà wa. dúró náà tí ìfàṣẹ́kẹ́ wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀ ọ̀rẹ́ ọmọ ilé yìí. ọ̀rẹ́ ẹni ta páàtì lọ́jà báyìí ọmọ bòròró yìí Ọlọ́run ọwọ́ ń bẹ lára rẹ bòròró tó bá rẹ̀ rí gbà mí gan àánú ẹ̀ máa ń ṣe mí torí ẹ̀rín ẹ̀ jẹ kún ọ̀bọ. ẹ mọ gbàgbé mi nìkan ọ̀rẹ́ o àwọn aláwọ̀ rẹ ni wá ti gbẹ. àbí wọn kọ́ ló jẹ mọ́mí lábẹ́ igi. no sàrí mo jẹ yẹn o. Ah, láago mélòó. èyí ni wọn bẹ̀ ṣe dáná ògbé nàìjà wẹ́dà amẹ́ríkà mọ̀ ń lò wẹ́dà àti amẹ́ríkà ló ń lò. àwọn kan bíbá ikọ̀ jẹ mẹ́mẹ́ lágo sàbí lèmi ń mo jẹ ẹyin lẹ hmm. lójú <laughs> o. now yes mo ti wá gbà báyìí. àti wá gbà báyìí. ipe kí pẹ̀tidógun lé no kọ́ńkálukú yọ̀ mọ́ jáde. <laughs> ẹ jẹ́ ká tún tara wa tèmi jù ní Sunday Igboho lẹ o èmi ò fi gbogbo wa gbádùn o. Ah, àwa náà mọ̀ no pẹ̀lú ìtaari no kò ní ìdíkọ̀ sọ. gbogbo àmọ̀tẹ́kùn lẹ o. o ah, ti hàn read the announcement ìwọ̀n bàtà rí. àwọn ọmọ mi wọ́n máa ń dọ̀bálẹ̀ fún mi lẹ́bi dè ní. ẹ̀wẹ̀ wọ́n gbọ́dọ̀ dọ̀bálẹ̀. wọ́n ti gbòògùn gan ilé mi ló sùn lánàá ah. adọ́ wà ní àti Sunday Igboho eh. pàdé mi ni. Eh. yes na ọkọ̀ ẹ̀pẹ́ mi ò lówó kọlà òun kọ láàbí kọ́tà tuntun ra lónìí yẹn òun eh. kọlà èmi ò dẹ̀ lówó kọ. ok ṣẹ́gun bíríkìlà tàbí olúwaṣẹ́gun irin dẹ́kìn orúkọ mi nìyẹn yínká ayéfẹ́lẹ́ hmm, láti mọ̀ méjì ló kọ ẹ̀dá èèyàn joel apọ̀mìta. eob eob gbẹrù eob gbẹrù gbẹrù. rárá ó ti ẹ̀ dá no problem kí n dé tèmi ìwé orin kan ìwé kan sí wa joel dapamita nílùú òkèèrè. mo gbọ́ mo gbọ́ mo mọ tó yẹ kí n sọ mo sì mọ tó yẹ kí n ṣe tí ìbá ṣe ná àwẹ̀ tá a wà. bẹ́ẹ̀ ni èyàn lè máa jẹ Vincent Egbore. ẹ Egbore kọ́ Egbore ni ọmọ ni Vincent Egbore o. Lola. Vincent kí ló ń pè é Egbore. Vincent Egbore orúkọ dání egbore kọ ẹwà rẹ ni egbore ẹran fúnlẹ egbore ni. ọ̀gá wa sẹ́ni sẹ́ntì ọ̀gá. we are not saying the same thing we are not saying the same thing. ẹja ẹja gbẹ̀bù máa lẹ́yìn méjèèjì bọ́ta. ẹja gbẹ̀bù. ọmọ pé yorùbá ló sọ̀rọ̀ tó fi òwe sí. pé ó ní orúkọ ọmọ ó ní ẹja imú ọmọ báyìí. orúkọ ọmọ orúkọ ọmọ ni ìjánu ọmọ kì í ṣe ẹja inú rẹ̀ orúkọ ọmọ náà ni ẹja imú ọmọ. zero eight zero three two three two one zero five nine. zero eight zero seven seven seven seven ten fifty nine ojú òkú méjèèjì yẹn wọ bí. hello. hello. orúkọ yìí. ẹ kú ètò orúkọ mi ni Fàtáyà Kàní láti amúlòkó. ṣé ẹ gbà wẹ̀. alhamdulilayi. ẹ gbà wẹ̀ ṣé ẹ gbà wẹ̀ mi sọ pé. bẹ́ẹ̀ ni. ẹ gbà wẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ mm, ìbéèrè ládékàn ń bí mm. ṣe gbọ́ báyìí. bẹ́ẹ̀ni. kọ yín lẹ́ẹ̀kan sí i bàbáyà kàní wàtàmúlòkó. ok n ta fún yín àkọsílẹ̀. àkọlẹ̀ ẹ wà lọ́la o. ọ̀la ni kẹ́ wá nǹkan àwẹ̀ a fún yín ní nǹkan àwẹ̀ yín. ọ̀dọ̀ ìgbé o. hello. hello. hello. orúkọ yín. adédọ̀yà kàrímọ́lá tayégun níta. kàrímọ́lá tayégun àyégún. Karima. bẹ́ẹ̀ni sà. ṣe é gba àwẹ̀ mélòó la àwẹ̀ dà lónìí mélòó la àwẹ̀ dà lónìí. ó ti mẹ́jọ lé ní sà. mẹ́jọ ah, ah, mm. pápá àpá ni ó ti ń tán lọ. ìgbà mélòó ni non appearance tí mò ń gbà. ok tẹ bá wá lọ́la ẹ wá lọ́la ẹ fi nǹkan àwẹ̀ lẹ̀ fún yín. Mm. hello. hello Adéọlá Yusuf láti olómi ń bà. láti olómi. muslim ni àbí kristẹni. mùsùlùmí mùsùlùmí. ẹ ayé gbàwẹ̀. ǹjẹ́ lẹ gbàwẹ̀ báyìí. àgbàwẹ̀ o mélòó làwọn ẹ̀dá ń yín. àwọn iwájú mẹ́jọ lónìí o. ẹ tí ì kankan jẹ. ọ̀dà ẹ wá gba tíkẹ̀tì ẹ lọ gba adìyẹ ní NPG Farms kẹ́ fi ṣe bẹ́ẹ̀ ah. sáré. Hmm. hello. hello. hello. ẹ kúrò lẹ́wọ̀n. adébáyọ̀ aládé animaṣàrùn. ah animaṣàrùn ni tòótọ́. Hmm. <laughs> muslim ni mutiu mutiu ni muslim ni. Eh, eh, eh, kí porúkọ yín lálàkọ́kọ́. animasa ahun Adébáyọ̀ Aládé animasa ìyẹn la ìyẹn la ìyẹn la kọ́lẹ̀. ẹ wá gba nkara ẹ wá gba nkara ọ̀pá mẹ́fà léèsì ọ̀pá márùn ẹ wá gba léèsì ọ̀pá márùn a ti ankara ti àwọn apes fabric um, ti ti unique fabrics à ń retí ankara wọn kò tí ì dé ṣùgbọ́n léèsì ti apes fabrics ó wà nílẹ̀ digbí. Ah hello. hello. ẹ kú ọ̀lẹ́ orúkọ yín. ẹ kú ọ̀lẹ́ orúkọ mi lárówólò lọ́ládé. arówólò lọ́ládé láti. láti bòde. bòde lẹ ti ń pè yìí. àti bòde àti bòde. apá abo ní bòde. bòde gangan. ní máa rẹ mí ní máa rẹ mí. ẹ máa bọ̀ tó bá dọ̀la kẹ́ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ gba díẹ̀ ní NPG Farms. Hmm. ok aago mélòó. ẹ lè wá láago méjì. hello. hello? Ali Asimiyu. Hmm? Ali Asimiyu. Aliu Asimiyu ládùúgbò bo. bẹ́ẹ̀ni. àdúgbò bo. láti fẹ́lẹ́lẹ̀. fẹ́lẹ́lẹ̀ lẹ́yìnkùlé ń bí. bẹ́ẹ̀ni sà. ṣé mùsùlùmí ni yín ni. bẹ́ẹ̀ni sà. ǹjẹ́ lẹ gbàwẹ̀ lónìí. bẹ́ẹ̀ni sà. tẹ bá débi màá gbóòórùn ẹnu yín o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tẹ bá lọ ti ẹja jẹ ńgbà náà. <laughs> ẹ wá tó bá di tó bá dọ̀là kẹ wá gbà nǹkan àwẹ̀ hello. hello. orúkọ yín. lẹ́kàn usman láti olú ajé. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. lẹ́kàn usman. ṣé ẹ gba àwẹ̀. bẹ́ẹ̀ ni sà aláwẹ̀ ní sà. ẹni tó bá dọ̀la ẹ wá gba nǹkan àwẹ̀. ọ̀gùsà. hello. hello. orúkọ yín. sàràfàdùn babatunde. bọ̀dá sàràfà ẹ Babatunde. àdúgbò wo lẹ ti ń pè yìí. láti ọlọ́nṣogbo. ọlọ́nṣogbo lẹ wà. ǹjẹ́ lẹ gbàwẹ̀ náà. ṣùgbọ́n àná gbàwẹ̀. ọ̀ya ẹ wá gba tíkẹ́ẹ̀tì lọ gba adìyẹ tẹ́ fi. tẹ́ fi ṣe bẹ́ẹ̀ sàárì. Hmm. àbí ti ṣe nù. omi ìṣọ̀ pé ló ṣe o. Ah, ewu ni tiẹ̀ ń bẹ̀. mo ń sọ ni. hello. hello. hello. ẹ sọ̀rọ̀ mọ́ ni. hello. hello hello. ẹ kúrò lẹ orúkọ yín bọ́lẹ̀ tí ń pè. orúkọ mi lawal ahmed abiodun láti ilé tuntun. láti ilé tuntun. bẹ́ẹ̀ ni sà. Mm, ẹ wá sí fresh fm kẹ́ wá gba um, lace ọ̀pá márùn-ún láti ọwọ́ epes fabrics. ẹ ṣe kan sáwọ yẹn máa lọ sókè ẹ. hello. hello. orúkọ yín. ajílẹ̀yẹ wahid látàjọ́dún. Mm, adélẹ̀yẹ wahid. ajílẹ̀yẹ. bẹ́ẹ̀ wahid. ṣé muslim ni yín sà. bẹ́ẹ̀ ni sà. ǹjẹ́ lẹ gbà ẹ̀ báyìí dandan ni. dandan ni ṣe é ráyè gbà wẹ̀. Ah, dandan ni. Ah, ẹ wá gba nǹkan wẹ̀ yín ẹ wá gba nǹkan wẹ̀ lọ́la. ọ̀la ni kẹ́ wá. hello. ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ tẹ fi ń gbọ́ wa. rédíò yẹn tó ń dún pàtó. ẹ kọ́ra ah, mo ń gbọ́ yín àwa ń lò. ẹ má rọ̀ sí wa. Mrs. Adébáyọ̀ ni láti Òkèlè Silentan. Kí ẹ sọ. Mrs. Adébáyọ̀ láti Òkèlè Silentan. a lè fún yín kò sẹ́ni ẹ ètò. ó kọ yín jàre. ọláìtàn adéyẹmọ ni láti bòde. ọláìtàn adéyẹmọ láti ah, bòde. ẹ jẹ́ ká fún ọláìtàn ní. ẹjọ́ wa gba tíkẹ́ẹ̀tì adìẹ. ẹ wá gba tíkẹ́ẹ̀tì adìẹ ìjẹ́lẹ̀ jẹ́ adìẹ yìí dọ́dọ̀ wa. Ah, mi mi gba adìẹ yìí ẹ wá gba adìẹ báyìí. Hmm. Hmm, bọ̀dọ̀ yàwó yín lọ́gbọ́dọ̀ síbẹ̀ rẹ o. jẹ́ hello àti gbé. E. Kọ́ládayọ̀ Báyéwùmí láti àpáta. Kọ́ládayọ̀ Báyéwùmí. Kọ́ládayọ̀ Báyéwùmí láti àpáta. Ọládayọ̀. Báyéwùmí. Báyéwùmí láti àpáta. Mm. Ah, ohun yìí mọ̀ jọjú bọ́bọ̀ um, ọmọ alálùmí ní ọ̀wá o. Eh. ṣé òun náà ni. òun kọ́. òun kọ́ ok. Eh, kí ni ẹ fẹ́ ká fún yín. ẹ̀jọ̀ ṣe ṣe eh, fẹ́ẹ̀ṣì nìyẹn fresh ibẹ̀ náà lẹ́wà eh, ilé wo amọ̀ọ́mọ̀ bí ni àfúnyiná orí ọ̀fẹ́ àfẹ́ nìkan ẹnìkan la máa ń fún ah, lọ́sẹ̀. ẹ jẹ́ wọ̀dà yìí ká fẹ́ kí ni ká fún yín Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. Ibadan Kini The biggest family-friendly comedy show storms the city of Ibadan on Sunday, 25th of April, 2021. Laugh out stress with a tape. Elanco Ownership Made Easy Edition. 3 p.m. at Jogo Center Functions on Ring Road, Ibadan. Performing live Clean the Drum, Peteru, Poliagba, Bash, Remote, Small Mommy, Angels, Neighbor Boys, BBO, and lots more. Music by Ekundayo DBs, Big B, Fabulous Peasy, Babatumishe, DJ Sexy. Ticket regular 1000, VIP 3000, tables 50k and 100k. Each ticket qualifies you to win a free plot of land from Boundless at the raffle draw. Ticket available at House of Lamas beside Club Switch, Ring Road, Ibadan. For ticket delivery and advert placement, call 080 874 36433. Again, 080 874 36433 three Note, no face mask, no entry. All COVID-19 protocols will be observed. Official sponsor, Boundless Money Services Solution Nigeria Limited. Proudly supported by Titan Farms, Munchies, Lamar Clothing, Cash King, Nadodo Foods, Brevi Concept Limited, Harmony Stocks, Gold Miner. This event is packaged by House of Ete and House of Peteru. Media partner, Fresh FM Nigeria. La ilaha illallah. Asalaamu aleykum gbogbo múmìnì àti múmìnà òdodo. Àkóǹgbẹ madre Property and Real Estate tó ní bá a ṣe ń gbàwẹ̀ yìí ká dúnni máa ṣe olóore ní ṣíṣe. Ká sì yàgò fún gbogbo mẹ́sì ọlọ́run ọba Allah kí ìbádà wa lè jẹ́ ìtẹ́wọ́gbà. Oṣù gbígbàdúrà láwa yìí. Tá a dùnnílẹ̀ dùnnílé lórí. Láwọn ilẹ̀ Made Property tó ń bẹ yíká ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, Ògùn, Èkó àtàbújá. Má sì gbàgbé gbé nínú àwọn ilé tó wà fún títà nílé iṣẹ́ Made Property yíká orílẹ̀-èdè Nàìjíríà bó o sì fẹ́ ká bọ̀ kọ́lé nílànà tó di òní tó bá sà ti ń rò nípa gbogbo ohun tó jẹ mọ́rọ̀ ilẹ̀ àtilẹ̀ tó fi ní bọ́ sọ́wọ́ alágbèédá Made Property and Real Estate ní kó o máa rò nípa rẹ̀ a wà ní eighty one lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn North East Local Government Secretariat Ìwó Road Ìbàdàn ní zero seven zero four four nine six eight eight three three ó sì lè kàn sí madeproperty.ng made property and real estate integrity redefined. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. We need to slow Boda, down. Ewa, Ewa. <laughs> Eh, eh, Boda. Ọ̀jẹ̀jàre Ayéfẹ́lẹ́. ẹ kú ọ̀rẹ́ sà. ẹ̀jẹ̀ gẹ̀ẹ́tì ọ̀ báwo dẹ̀ làwọ̀ ẹjọ́ dọ̀dọ̀ ẹ. tani mò ń gbà. àwọn dọ̀dọ̀ ìwọ ilé gbàwé wọ tẹnu ẹ dẹ̀ yóò gbàwé. kí ó láìkì ló lè tèmi. <laughs> Ayéfẹ́lẹ́ ó láìtì. then ìgbà tí àyà rìn ó lá súwìtì. ó ti bá wọ jẹ. kí kò sátá mbẹ. ọ̀nà mo gbọ́ pọ́nọ́ fi ẹ̀jẹ̀ máàmù níbìkan jọ̀kan báyìí ṣé tòótọ́ ni. Ah. tòótọ́ ni a sọ pé jalili ni orúkọ sàmì jẹ bẹ́ẹ̀ sà jalili ni. n'o ma fi abudu sí kó lè bá ní respect jalili abudu wà jẹ pé kí lorúkọ tiẹ o yóò bí abdulsalami salami abdulsalam ọfẹ gbó kọ mabọládé lọ́wọ́. irọ́ mo ti ń jẹ kó tó jẹ. Ah, ìyẹn náà da. ó kọ bàbá tèmi ni wọ́n transfer sí mi ni. ẹ ẹ ní tán mo nídìí ẹ mo nídìí ẹ pẹ ń bẹ fún ẹ. <laughs> ẹ jọ lọ gba gáràjì ẹ dì tẹ́lẹ̀ yóò lè gbàgbé. ọlọ́run bá tẹ̀. <laughs> kí ló yẹ. bá ti tẹ̀bi ọ̀rọ̀ gáràjì sọ́kùn ń pè mí sí. wà á dẹ̀ mọ́ ó dẹ̀ mọ́ lówó. àmín àmín. àdúrà kan mo jẹ fún ẹ. o ti wà mẹ́tẹ́ tẹ́lẹ̀. èmi sọ fún ẹ pé iṣẹ́ gáràjì lè sọ ẹ́ dó lówó ni mo sọ fún ẹ. kọjàdúrà kọjàdúrà kan nìyẹn. kọjàdúrà fún ẹ baba. <laughs> ayé fẹlẹ òtún wa fẹ jẹ èdè Èkìtì wa fẹ máa fẹ dèmi o fẹ máa fi wé to State. Ah, ah. Ondo State. Odo ọ̀nà. <laughs> Oh, ọ̀bẹ̀dá. Odo state. Odo state. ọ̀nàmọ́. <laughs> Oh, mo state wo la ẹ pẹ tí bọ̀dá. Odo state. Odo state. ẹ máa lọ bros. ẹ ké ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àyèfẹ́lẹ́ ọ̀fẹ́ máa ń bí mi ṣe yẹ lórí rédíò. lára sàn ara bí o tó. àgbàlagbà ara mi báyìí àyèfẹ́lẹ́. àti lórí rédíò. dona rẹ́kọ̀dù tó ṣe fún mi lélẹ̀ tó kọjá ẹ̀ <laughs> ẹ̀ tí fún mi lówó ẹ̀. mo máa fún ẹ lówó ẹ̀ yẹn o ṣe problem. ok àmọ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ ṣe tú mi gbé. èwo ni tú mi gbé. ẹ̀ ń fẹ́ ṣe tú mi gbé mo dẹ̀ fẹ́ kó play mbẹ̀ lójú gbogbo àwọn èèyàn tó gbẹ́ káàkiri àgbáláyé mo ti fẹ́ kó make promise yóò máa play mbẹ̀ àbó níwá. túnmí gbé. nfẹ́ jẹ́ túnmí ìgbéyàwó ló jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ tiẹ̀. túnmí ni àbí túnmí gbé. túnmí gbé ni wọ́n pè é túnmí kápẹ́ túnmí lẹ fẹ́ ṣe bàbá túnmí ló yẹ kó bá yín play ẹ máa lọ sà ẹ máa lọ ẹ máa lọ. ọjọ́ bò ń bọ̀ jẹ́ lọ́dọ̀ àtẹ́ẹ̀dì ẹ kúrò lẹ́sà. ẹ ra sà. ṣàlàfíà lẹ wa. adúpẹ́. ṣàlàfíà ni. adúpẹ́ sà. ẹ ra sà. adúpẹ́ wa nìyẹn. àwọn àwa kan rẹ́rìn tí wàá ń bì. ẹ mọ̀ pa ti dọ́dọ̀ yin. adúpẹ́ àmọ́. ẹ mọ̀. <laughs> àmọ́ owó ṣe. ẹ ó bá yín lójijì. adúpẹ́ ṣe. ẹ pẹ̀lẹ́ sà. orúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú. Babátúndé Ọláwóore ni mí. ok ẹ ṣojú sí fún Comfort EduServe Limited. ok kí ni kí ni comfort eh, comfort edu ogun gùn lẹ́nu comfort eduserve limited. eduserve eduserve eduserve kí kí ni ìtumọ̀ ẹ̀ sá eduserve yẹn gangan ohun tá à ń sọ ni pé àwọn tó bá láǹfààní eh. àti fẹ́ lọ kàwé lókè òkun. ok bóyá wọ́n fẹ́ kàwé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ hmm. wọ́n fẹ́ ṣiṣẹ́ kí wọ́n lè gbèlú yẹn. ok à ń ràn wọ́n lọ́wọ́ láti bá wọn gba admission ìwé ìgbaniláyè láti wá kẹ́kọ̀ọ́ ní àwọn ilé ẹ̀kọ́ tó lámìlàaka lókè òkun. Hmm. àwọn bíi ìlú wo lókè òkun. Uh, United Kingdom ìlú ọba obìnrin Queen Elizabeth hmm. uh, University of Portsmouth uh, ó jẹ́ ilé ìwé tó gbajúgbajà tó sì tó fẹ́ràn ara Nàìjíríà láti wá kàwé ibi tí mo bá yín sọ̀rọ̀ yìí ibẹ̀ ni mo ti parí PhD mi mo ti ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ fún mi ọdún mélòó kan níbẹ̀ ah, lecturer ni lọ́hùn níbẹ̀ a dẹ̀ tún a ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn láti pé àwọn tó bá láǹfààní àti fẹ́ lọ kàwé ńbẹ̀ à ń hmm. ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú òdodo. mo fẹ́ béèrè béèrè sa wọ́n ní kì í ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá fún admission hmm. náà máa ń fún ní visa ẹlòmíì àgbà admission lọ́wọ́ báyìí hmm. kò lè ní visa bó ni ẹ tọ̀dọ̀ yín sà. ẹ ṣeun ṣe rí àwọn kan máa ń kòwé pé tí fúlàní tó bá bí pé torí bá fọ ẹ tó bá lọ fẹ́ǹsì kì orí yìí olóyè pé so ti ṣe ọ rí. bẹ́ẹ̀ni èmi tẹ́ ń wò yìí mo lọ ọbẹ̀ láti kọ́ mọ́ ka oyè kejì masters ok mo ṣe phd ńbẹ̀ ok mo ti ṣe fisa fúnra mi then mo ti support seventy five candidate eh, in the láti february sí hmm. láti september sí february hmm. àwọn students àkàyàwó àtàwọn ọmọ wọn mọ èmi hmm. gẹ fúnra mi mo lọ ọbẹ̀ mo lọ kàwé mo gbà fún ìyàwó mi mo gbà fọmọ mi and àwọn tí mo kà tí mo sọ nípa seventy five yẹn àwọn náà ti wà ńbẹ̀ àwọn tẹ lé mọ tábà dákọ wọn ni àfọkọbọ wọn láṣìírí. so ìfọkànbalẹ̀ wà yìí pé téèyàn bá ti rí admission visa ṣe é ṣe ká sọ pé ninety percent or ninety five percent. yes mo máa ń fáwọn student mi ní one hundred and fifty percent ah. assurance ah, ah. nítorí pé àgbékalẹ̀ wà fún sẹ́yìn lẹ́yìn eu visa ni. no sẹ́yìn kọ́ fúlàní. àgbékalẹ̀ wà fún visa àti study nílùú òyìnbó. ok ní London United Kingdom. ok ìyẹn ni pé àkọ́kọ́ kọ́kọ́ ti láǹfààní àti gbà pé mo gbà ọ́ wá kàwé lọ́dọ̀ wa. ìyẹn ni admission eh, eh, letter. yunifásitì yẹn ni sponsor yẹn pé mi mo ní kó wá kàwé lọ́dọ̀ mi ẹ bá mi fún ní fisa. Hmm. èkejì ni pé ǹjẹ́ nu owó iléèwé rẹ tí wọ́n fẹ́ kó san ti san díẹ̀ mbẹ́ hmm. irú postmort yìí ń sìn wọ́n pè ọ̀dà àti fún wọn láǹfààní o wàá san three thousand five hundred pounds ní owó sukuu ẹ̀. ok tó bá ti gbà á wàá fún ẹ ní wọ́n pè ní certificate of acceptance for study okay. united kingdom home office àwọn mm. pè ní minister of internal affairs bíi mm. àwọn ni wọn fọ ní ìwé yẹn pé ọjọ́ wo ló bẹ̀rẹ̀ ìwé rẹ ọjọ́ wo ló parí èló mm. lówó skul rẹ èló ló ti san hmm. wọn á fọn lẹ́tà yẹn wọn mọ̀ lọ sí embassy hmm. wọn sẹ́ni fi sọ́wọ́ sí nàìjíríà hmm. wọn wá fẹ́ òkè o ti wá san díẹ̀ nú owó rẹ ǹjẹ́ o ní ikọ̀ fèrè ẹni tó bá ti ní ikọ̀ fèrè wọn fún láàyè Hmm. ẹnìkọ̀ọ̀kan wá láti lọ sí test kọ fèrè. ẹ jẹ́ ṣé wọ́n ní kọ́ ṣe test kó tó di pé yóò sanwó kọ́mọ di pé yóò sanwó tán ni wọ́n máa ní kọ́ fèrè wà. àti láwọn tó jẹ́ pé wọ́n gbà tí wọ́n ṣe di test fún wọn tán hmm. wọ́n ní wọ́n jọ pé wọ́n ní kọ́ fèrè wọ́n wá fún wọn láǹfààní ọ̀sẹ̀ mẹ́jọ láti lọ sinmi nílé tọ́jú hmm. ara wọn kọ́ ń padà wá wọ́n ṣe test yẹn kí lo ti kà so ti ní bsc o ti ní masters, masters. Okay. o ti ní hnd okay then kí ló fẹ́ kà tó bá dé bẹ́ẹ̀ lọ́run yẹn nígbà gbọ́dọ̀ fi ìwé rẹ sọwọ́ sí mi your hmm. bsc certificate hmm. transcript hmm. I, i want two references academic references from ẹni tó bá ti kọ ẹ rí hmm. lẹ́yìn ìgbà yẹn i want to see your personal motivation statement hmm. kí ló wù ẹ́ kí ló wù ẹ́ lórí kí lórí tó fi fẹ́ kàwé tá a bá ti di tí mo bá ti di ti gbé yẹ̀wò pé o pegede láti láǹfààní àti kàwé lọ́hùn mo sọ pé pèmí náà ti láǹfààní àti lọ sí yẹn rí lẹ́yìn yẹn màá gbọ́dọ̀ màá bá submit admission mo mọ ohun tí wọ́n ń fẹ́ nbọ lọ́fíìsì ọ̀dọ̀ yín wà. a wà ní Mọ́kọ́lá ní opposite Goshen event center Coca-Cola Ìbàdàn. ok lọ́fíìsì wa wà ṣùgbọ́n a tún lọ́fíìsì ní Portsmouth ní United Kingdom bẹ̀lẹ̀ mi wà. ẹ̀ téèyàn bá fẹ́ ṣe admission ní ìsìn kó wá sí Mọ́kọ́lá tẹ̀sán yìí tó bá fẹ́ sàdìmíṣẹ́ ó lè á hmm. fún yín nọ́mbà wọ́n lè pe nọ́mbà wa. àwọn tó wà ní àwọn tó wà nílùú ọba lọ́hùn-ún tó fẹ́ mọ̀ pé àrídájú ibi tẹ́ ń sọ ní ìlú yẹn hmm. ǹjẹ́ lè fi nọ́mbà àbẹ́lẹ̀. yes a ní nọ́mbà àmọ́ gbogbo nọ́mbà tá a máa ń lò náà nìyí. ẹ fi àwọn nọ́mbà yín sí sàtúndẹ̀ time. Hmm. zero seven seven. okay. zero two zero two three nine eight four wọn ò fi plus four four síwájú rẹ̀ kan tó kọ́ lẹ̀ àwa lè pe ní plus four four seven seven zero two zero two three nine eight four ah. whatsapp wa nìyẹn. ti nàìjíríà ń bí ń kọ́. zero eight one four six seven zero two nine five seven. lẹ́ẹ̀kan sí. zero eight one four six seven zero two nine five seven. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB ìdẹ̀ndẹ́ lè fojú jọ sílẹ̀ ajé kò jọra wọn kó ń bẹ̀ yẹn náà máa bọ̀ nílé ìtajà fóònù MD Global Communication kí wọn náà wá mú ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ tiẹ̀ pẹ̀lú àṣẹsílẹ̀ owó díẹ̀ tó sì mọ sẹ̀yọ́kù pẹ̀lú rọrùn torí ìkànsí rẹ ni tó já gere ṣe pàtàkì ní sàmánì tá a wà yìí gbogbo ẹ̀yin bòbọ́ bèbí tó dà mọ̀ àtẹ̀yìn bàbá màmá tó mẹ́nu bẹ̀ ẹ má ṣiyèméjì ẹ máa bọ̀ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n sílẹ̀ ìtajà MD Global Communication níbẹ̀ nìkan náà ti lè fún yín ní tẹ́ fẹ́ tọ̀rọ̀ bá dọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó dúró re lẹ́yìn náà ó sì lè máa bù gas kéékèèlé àjọ máa lò gbà yìí pẹ̀lú fóònù tó ṣe é mú yan gan ni báwo lẹ ṣe fẹ́ sí Infinix Tecno itel Samsung iPhone tuntun àti UKUs tó lé ńlẹ̀ ìwọ náà mọ́ tẹ̀tì láti darapọ̀ máwọn tó lójúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ láwùjọ àǹfààní iṣẹ́ díẹ̀díẹ̀ sì tún wà lọ́dọ̀ wọn kàn sí wọn ní aa complex nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọjà academy Iwo Road Ìbàdàn zero eight zero six zero six two eight eight four eight MD Global Communication OPP ó pọ̀ pa. ògbẹ́lógúnlógún èèyàn pariwo látàrí ìgbẹ́tọ̀ ọrọ̀ ajé ṣẹ́rí káàkiri àgbáyé lọ́wọ́ yìí o. ǹjọ́ mọ̀ báwọn kan bẹ tí wọn ò mà lá. kí ló dé? torí wọ́n ti mẹ́nu bẹ̀. mẹ́nu bẹ̀ freedom synergy pro ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máyé rọrùn fún oníṣòwò oníṣòwò òṣìṣẹ́ ìjọba ọmọléèwé òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀pọ̀ àwọn yẹn tó ti mẹ́nu bẹ̀ ni wọ́n ń gbègbè ayé rọrùn láti gbọ́ bùkátà torí pé freedom synergy pro ti so wọ́n pàmò náà rọrùn tó wọ́n ń gbà wọlé fún wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ọ̀nà rọrùn ilé iṣẹ́ tó pèsè àwọn wọn sara lóore food supplement tó wúlò fún tọmọdé tàgbà ni freedom synergy so wọ́n mọ̀ tó wọ́n sì wọlé sínú àkáǹtì wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ìwọ náà gbègbè sí ọlọ́gbọ́n darapọ̀ mọ́ àwọn tó ti mẹ́nu bẹ̀. fún àti àtẹ̀jíṣẹ́ báyìí báyìí àti lókẹ́ṣẹ́ sí nọ́mbà yìí zero eight one four four nine nine zero zero two seven zero eight one four four nine nine zero zero two seven. tàbí kó o máa bọ̀ lọ́fíìsì tó wà ládùúgbò Glo office Choice Plaza Challenge Ìbàdàn Freedom Synergy Pro ọ̀nà ìrọ̀rùn nìyẹn láti máa gbégbé ayé flaflo tó lẹ̀ jẹ́. wàláì hmm. <clears throat> sórí tí èèyàn bá fẹ́ ṣe ṣìnà hmm. lọ́kùnrin lóbìnrin hmm. sórí ẹni bá ń ṣiṣẹ́ rédíò ńlànà ẹ̀ ṣe mí jù. kí ló dé. tó bá jẹ́ ọkùnrin ló wà lórí rédíò àbí ká ní pé obìnrin ló wà lórí rédíò tí ọkọ ẹ̀ fẹ́ ṣe nǹkan tí ò tọ́ àfi tí ìyàwó yẹn bá rìkọ́ọ̀dù nìkan ló kù bíi ti báwo ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkọ ń ṣe live program tó dẹ̀ ń gba mm. call lọ́wọ́ mm. bí ìgbà tán ṣíyàwó èèyàn lẹ̀ láti rìnrìn tó ń wò ni. yóò bá tiẹ̀ lọ. Mm. ó sì ti mọ̀ pé ọkọ ó mọ̀ ó tọkọ òun parí tó bá dẹ̀ tó bá ti rí i pé òun ò gbọ́ rédíò mọ́ àbí kò sọ̀rọ̀ lórí rédíò mọ́ bàbá yìí ti ṣe tán nìyẹn. Ah! ìrírí láyé ká pọ̀ ògbóṣùbà fún ọ inú ìrírí ló ti ń sọ̀rọ̀. ẹnìkan ló ah! sọ fún mi o. Ah! ó sọ ẹnìyẹn fún mi lẹ́yìn. ẹ máa sọ fún ẹ lẹ́tà ajẹ́pẹ́ nìyẹn náà mọ ìrìn kúrò lórí. ẹni yẹn ní calculation Ti ìyá yìí ìyá yìí máa ń fún òun tó bá ti rí i pé òun gba call lórí rédíò lọ́wọ́. Hmm. tó sì mọ̀ pé live program ni live program ni ó wá ṣe nǹkan kan hmm. ó wá ṣe recorded program ó tún gba call nínú ẹ̀. kò wá yé ìyá yìí kò wá yé ìyá yìí. ìyá yìí wá rò pé wọ́n wà lórí rédíò káì so bó ṣe káyà yìí nìyẹn bó ṣe káyà yìí nìyẹn ó padà ká láyé ká yínkù sẹ tí mo fi máa ń gbádùn rẹ ah, ah, ah. ìyá yìí coded coded ni coded ew a eh. ẹ pè papọ̀ ẹ wà E D. E. E e. pàtẹ́wọ́ fún un. kò ṣeé sọ̀rọ̀ fún ta ni bó bá sì ṣe nǹkan kan lójú rẹ kílódé tó lanu ní ìṣọ́sọ́ ntọ́jọ́ bẹ́ẹ̀ fún ah, mi ni. mọ àwọn òbí oníwèé ilé tọ́sà àdírẹ́sì nù. ọjọ́ tó níyàwó ẹ̀ ká owó ẹ̀ mọ́ kìnní tó ní. Ah, ah, láyé nǹka nígbà kò tí ì gbà kò tí ì gbà jésù gbà náà. kò tí ì gbọ́ lọ́hùn kó lóun lè gbọ́ lọ́hùn. ìròyìn kan eh, àbí ọ̀rọ̀ kan wà tá a fẹ́ gbé ṣùgbọ́n màá fẹ́ kí n kọ́kọ́ bá commissioner for youth and sports sọ̀rọ̀ náà kó tó di hmm. pé a gbé ọ̀rọ̀ yẹn. kó má dàbẹ́ ni pé. àfarí apá kan dá kan sí. Hmm. kẹ́ni ògúnmilọ́rọ̀ ni ó tún túnbọ̀ ká wa lọ́wọ́ kò torí bó ṣe ń dun ọmọ ti bíi hmm. ọmọ tó lọ̀rọ̀ gangan ó fẹ́ ká tú u nífun síta ká tú ọ̀rọ̀ yẹn jáde yányán ṣùgbọ́n agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. ẹjọ́ àtúnyà tẹ̀lé bó ṣe yẹ ká tẹ̀lé ká tó bó ṣe yẹ ká tó. ẹjẹ àtò lóòótọ́ a ti gbọ́ titi ẹnu bọ̀dá yìí. ẹjẹ a gbọ́ ti. ó kọ èèyàn máa ń papọ̀. Hmm. ẹjẹ ká gbọ́ a ti gbọ́ tẹnu titi ẹ̀ a a jẹ́ kí commissioner for youth and sport lọ́yọ̀ state kí wọ́n gbọ́ kan gbọ́ sí i. ntọ́ bá wa sọ. kì í ṣọmọ ẹyọ kan o ó hmm. tó ó tó àwọn èèyàn bíi mélòó kan tí ọ̀rọ̀ yẹn kàn hmm. ní ẹ̀ka eré ìdárayá nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀rọ̀ tó kì tó lágbára ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n bá commissioner sọ̀rọ̀ náà kí a gbọ́ ní ti kọmíṣánná sọ dó ẹnìkan sọ mi pé kọmíṣánná máa sọ pé ká jọ ká má sọ̀rọ̀ nípa ẹ̀ ni. pé ká pa mọ́lẹ̀. mo ní ẹ̀mọ́rú èèyàn tèmi jẹ́ a lè pa mọ́lẹ̀ tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tó bá jẹ́ èmi fúnra mi ẹ̀ tú síta tó bá jẹ́ anybody tó súnmọ́ mi ẹ̀ tú síta tí kọmíṣánná mm. bá ní ká má sọ síta á ní ìdí tí kọmíṣánná á fi sọ fún wa pé ká má sọ síta. Hmm. àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé aṣíwájú Ṣeun Fákóredé a sọ̀rọ̀ a sì jẹ́ kẹ́ ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ń ti pàápàá jùlọ nípa eré ìdárayá yìí tó ṣẹ̀ṣẹ̀ parí ní Edo State yìí rẹ́rẹ́run lábẹ́lẹ̀ rẹ́rẹ́run lábẹ́lẹ̀ o mm. rẹ́rẹ́run lábẹ́lẹ̀ o. Mm. a ah, ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká mú mọ báwọn ẹ jẹ́ ká mú báwọn. àwọn ah. fídíò wà lọ́wọ́ wa tán fi ránṣẹ́ sí wa. tó jẹ́ ẹ̀rí máa jẹ́ mi ìṣó tó jẹ́ ẹ̀rí máa jẹ́ mi ìṣó tó jẹ́ pé téèyàn bá gbọ́ bí <clears throat> ẹja dàdúró níbẹ̀. gbogbo nǹkan lèèyàn lè deny èèyàn kì í deny fat mm. àfi tẹ bá ní nǹkan míì tó tún ju fat yẹn lọ lọ́wọ́ lókù fáàtì sì ni fáàtì ọmọ jẹ. fáàtì ni fáàtì ọmọ jẹ ah, eh, eh, fáàtì téèyàn ò lè stage <laughs> téèyàn rìkọ́ téèyàn mọ̀ pé èèyàn ó rìkọ́ dẹ̀ tó ti wá wà lọ́wọ́ èèyàn gbígbẹ̀ eh. yẹn fẹ́ bá èèyàn ṣẹjọ́ tó ti kó evidence sọ́wọ́ ni hmm. so kì í ṣe pé èèyàn fẹ́ ṣẹjọ́ lórí ilé ṣùgbọ́n ẹ jẹ́ ká tọ́ bó ṣe yẹ ká tọ́ hmm. à ń sọ nǹkan kan lẹ́ẹ̀kan pé tí a ṣe ní ìsìn àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wọ́n á padà bú wọ́n á padà bú nígbà tẹ́yìn rí opportunity àti correct àwọn nǹkan kan ẹ ṣe dákẹ́ tẹ̀ kọ̀rẹ́ tẹ̀ lóòótọ́ o ẹni bá ń sòótọ́ fáwọn aráàlú òní ó padà dìka rẹ̀ hmm. òní wọ́n padà bújù àmọ́ á wà nú ọkàn èèyàn pé èèyàn ṣe wọ̀nba tó lè ṣe iléèwé gbogbo ń ṣe Ìbàdàn afẹ́ bẹ̀yìn ni o polytechnic Ìbàdàn ọ̀rọ̀ kan wà tó ń jà rìnrìn tó jẹ́ pé a ní fẹ́ pariwo ẹ̀ síta. ìbéèrè tèmi ìbá tiẹ̀ kọ́kọ́ béèrè ni pé kì í ṣe polytechnic Ìbàdàn nìkan tí ìwà ìdigunjalè bá ṣẹlẹ̀ ní hmm. ilé ẹ̀kọ́ gíga tàbí jàgídíjàgan hmm. kí ló dé tí wọn kì í fi sábà rìpọ́ọ̀tù fún iléeṣẹ́ ọlọ́pàá ah, bíi kí wọ́n bíi kí. kí o lè jà nílé ìwé kan ní ìsìn. nílé ìwé ẹ wọ́n á wò pé bóyá negligence security outfit ilé ìwé yẹn ni ṣùgbọ́n ó yẹ kán fi tó agbófinró létí kán report ní police station. Ah. àbí kò yẹ. ọmọ tó bá jáde tó bá lọ report pé nǹkan ṣe òun ní police station ó dà pé òun àti iléèwé oúnjẹ mú nǹkan lẹ̀ o ṣé bẹ́ẹ̀ ni. Ah, mo ń gbọ́ bẹ́ẹ̀ ni o. ṣé bẹ́ẹ̀ ni. mo ń gbọ́ bẹ́ẹ̀ ni o. ó dà ọmọ ọlọ́mọ tí wọ́n ṣáládàá ní tán ṣá ní ṣàkúṣà bí ẹran mm. tí wọ́n tó wá jẹ́ pé. wọ́n wá taari ẹ̀ sí ìyá rẹ̀. òbí tó sì wáá bi rèé mm. ó ní ìpèníjà ojú. ẹ jẹ́ ká ṣiṣẹ́ kó dínà bẹ́ẹ̀ ná a tẹnubọ̀ tó bá di lọ́jọ́ mẹ́jọ lágbára náà <laughs> ṣùgbọ́n ìbéèrè tá ni wípé ǹjẹ́. tọ́mọ bá wà nù ọgbà bóyá polytechnic bóyá iléèwé ti àwọn olùkọ́ni tó bá jẹ́ pé inú ọgbà yẹn ló wà tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí i níbẹ̀ ṣé òbí rẹ̀ ni wọ́n padà taari ẹ̀ sí kó lọ mọ́ tọ́jú ẹ̀ ni àbílẹ̀wé ni ó kó gírí mọ́ pé káwọn tọ́jú ẹ̀ débi tó lápẹ̀rẹ̀. ẹtí iléèwé bá tẹ̀ sí wa ń tọ́jú ẹ̀ ní ó yẹ kó. alájì sọládòye mò ń gbìyànjú àti pè yín o láti àárọ̀ nọ́mbà yín tí mo níyẹn kàn drop ni alhaji sọládòye ní potenic ìbàdàn. tẹ bá lè pè wá ó drop ká sọ̀rọ̀ lérè fè. ẹ jọ kíní yóò dùn mọ́ èèyàn nínú ọlọ́run á wa. Um, Emmanuel Adédayọ̀ mi ti ń try nọ́mbà yìí látàárọ̀ o pẹ̀lú ọ̀rọ̀ tá a jọ sọ. So Uh, mo ti ń try nọ́mbà yìí látàárọ̀ jọ̀ọ́ tó bá lè bá wa kí ètò tó parí Emmanuel Adédayọ̀ yóò ti yí ẹni tí mò ń sọ a send text message kò drop bóyá kò sí data lórí fóònù ti tọ̀dọ̀ yín ẹ yọjú sí mi ká tó ṣe tán. ó ṣàn sókè gbéwèé sókè recharge card recharge card àwọn tó wà ní Facebook la máa ń fún èwo ní tiẹ̀ ń bẹ̀ ẹ kàn lọ kó wa ẹ lọ kó wa ẹ lọ kó wa ẹ̀tọ́ wọn ni ẹ lọ kó wa. ọ̀rọ̀ tá a gbé níjọ́ ní àná àwọn tó bá gbọ́ wa ní Abẹ́òkúta kó o tó lọ sí títa Abẹ́òkúta Ṣẹ́gun hmm. àwọn èyí tá a sọ níjẹ̀jọ hmm. wọ́n ní a fún àwọn èèyàn láàyè wọ́n ní arọ́ọ̀ṣì wọn. èwo. gbígbà tá a conclude ọ̀rọ̀ tá a sọ níjẹ̀jọ lórí ètò yìí. ok. ǹjẹ́ o lo rántí. Ah. Hmm. ẹ rán rán mi létí. Ah. ó dàjẹ́ pé bóyá káwọn tó wà nílé rán wa létí. ok. ǹjẹ́ lẹ rántí tá a sọ níjẹ̀jọ tá a fi bẹ́ẹ̀ ráàyè àti torí ńgbà tá a ṣe tán àwọn àtẹ̀ránṣẹ́ kan ń wá tí wọ́n sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń sọ wípé ìdí tá a fi gbé e wá ni pé káwọn èèyàn fún wa ní ọ̀nà àbáyọ